وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى ليتي أتوقف الله سبحانه وتعالى أشي أصلاته النبوة محمد صلى الله عليه وسلم لدى صلاتنا tí ó máa bá wọn ará ilé ànábì àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alùpùpù lẹ́yìn náà akírawa púpọ̀ ní ìjòkó ti alẹ́ yìí àmbẹ̀lọ́wọ̀n wa subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa izzihi wa fadlihi eléyìí tí a ń jòkó yìí à ń bẹ̀lúwa wa à ń bẹ̀rẹ̀ ọba wa subhanahu wa ta'ala bí ó mọ́ṣá ṣe ní ìjókòó ìjọsìn fún ọlọ́run kí ó sì gbà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ìjọsìn ọlọ́run gbogbo nǹkan tí yóò bá ba níyàn wa jẹ́ tí yóò ba ìfìlásù wa jẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó mọ́ṣá ṣàánú wa gbogbo wa jìnnà sí nǹkan náà gbogbo nǹkan tí máa ń ba iṣẹ́ olóore jẹ́ abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala tí wọ́n ṣáà gbé gbogbo wa jìnnà sí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ gbogbo àwọn amradul qulub eléyìí tí máa ń bá ẹ̀mí já abẹ́lẹ́wọ̀n subhanahu wa ta'ala tí wọ́n ṣáà fọwọ́ mọ́ kúrò níbẹ̀ bákan náà ọ̀rọ̀ tí a fẹ́ gbéyẹ̀wò ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tó tóbi púpọ̀ nínú Islam ó ní ọ̀rọ̀ tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ yìí àwọn abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala èyí tó jẹ́ òdodo ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run mọ́ṣá jẹ́ kí ó ti ẹnu wa jáde òdodo tó pamọ́ sí àwọn ẹlòmíín òdodo náà ti hàn gbòòrò tó àmísìn pamọ́ sí àwọn èèyàn kan nínú àwọn mùsùlùmí abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala òdodo náà ọlọ́run jẹ́ kí ó hàn gbòòrò nígbà tí àwọn àlàyé ọ̀rọ̀ yìí náà bá ń lọ òdodo tó ti hàn tẹ́lẹ̀ ni àmọ́ abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala ó tún wá lo ìjókòó yìí náà ní sábàbí kó tún jẹ́ kí òdodo yìí kó jẹ́ kó tún wá hàn gbòò ju bó ti hàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه abẹ́láwọn bá subhanahu wa ta'ala òdodo ọ̀rọ̀ yìí ọlọ́mọta àfihàn gbogbo wa pátá kọ́lọ́n bá wá fi hàn wá ẹ̀mí kẹ́mi ó rọ̀ ká lè tẹ̀lé ọlọ́mọta àjọ lè tẹ̀lé gbogbo àwọn tá ń bára wá fà á abẹ́láwọn bá subhanahu wa ta'ala tí máa ń rọ̀ tó yẹn fi máa ń rí òdodo tí fi máa ń gbà ọlọ́mọta àpálẹ̀ sílẹ̀ nìkọ̀ọ̀kan wá fi rọ́ọ̀rọ̀ ọlọ́run ọba fi rán hàn yàn ń gbà mí pé irọ́ rèé àmọ́ yóò wá fún kéyìn ó lè ju irọ́ nílẹ̀ ẹ̀ṣin tán yóò wá máa dàn láàmú ó lè mọ dẹ́rú ibi bàyàn ó lè mọ dẹ́rú òsì bàyàn pé à ah, ọba mà lè fi tó ń pa yílẹ̀ ibi ó mọ̀ pa ọ̀ ọba lè fi irọ́ tó ń pa yílẹ̀ iyì ni ó mọ̀ tán ẹ̀ ìwà ni lè fi irọ́ lẹ̀ ọlọ́run dákú tá a bá ti wa ká lè fi irọ́ náà lẹ̀ ká tí wọ́n tún ṣe ń bi àwọn ọ̀rọ̀ yìí táwọn kan ti dàrú mọ́ lójú tí wọ́n tún wá ń dàrú náà ẹ̀ abẹ́rẹ́ wọn wá subhanahu wa ta'ala ìjókòó wátálẹ̀ yìí ọlọ́mọṣà ló sábà ní kó jẹ́ kí òdodo kó clear kó lágbo ó hàn kétékété sí gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ ó hàn kétékété sí gbogbo olùgbọ́wọ́ àti tó bá láàdéyàn tọ́ lọ́hùn níbẹ̀ àmọ́ àwọn ọ̀kẹ́ sì ń jẹ́ kó mọ dàbí pé ń pamọ́ ọlọ́mọṣà jẹ́ tó lè hàn ọlá al-Qur'an al àkọlé wa ní alẹ́ yìí tó jẹ́ àlámọ̀rí ọ̀rọ̀ tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ òun náà ni pé ìpadàbọ̀ anabi Isa ọmọ Maryam aleyhi salatu wasalam ìpadàbọ̀ anabi Isa ó ti bí ẹjọ́ ó ti bí àròyé ó ti bí fàǹfà lọ́lọ́kan òjọ̀kan ó ti bí káwọn èèyàn ó kódà ara àwọn míì fi pé ìpìnà gbéra látàtún gbèyàn sẹ́ńtórí ẹ̀ ó ti bí gbogbo orú nǹkan báyìí kí wá lálàyé tó yè kúrú èyí táwà náà lè sọ lórí ẹ̀ àwọn ti sọ tó pọ̀ ọ̀láhì àtìgá kébì mọ́ sọ kíní kan àwa tá ń délé ní kò sí tuntun tá a fẹ́ gbé wá kò sí kíní kan aṣọ tí wà ní ó ìmọ̀ pọ̀ àwọn gbogbo àwọn àlámọ̀rí yìí ẹni kàn ṣe pé a kàn láǹfààní àti wọ̀dẹ̀ láti máa lọ rí kó ọ̀rọ̀ àwọn àwọn ti ta nígbà bá wá tí ta ojú òpùrọ́ yóò wá sí kínú yóò wá hàn lára tí yóò ṣẹlẹ̀ níjòkó ilé ní agbára lọ́dọ̀ náà bá sùpáàmù wọ́ta ààrẹ níjòkó ilé ní ibi ìdínilá àwọn ìbéèrè táwọn èèyàn kan máa ń béèrè wọ́n ti máa ń béèrè ẹ̀ ti ní máa ń pè béèrè ní foolish question wọ́n máa béèrè pé nígbà tí à ń pariwo pé isa ń bọ̀ wá kí ni ń bọ̀ wá sí isa tó béèrè ń pọ̀ foolish question ni gbogbo ẹ tó bá wò lè máa béèrè kò sí ìrùpọ̀ tí ò bá wà ẹ̀tí dọ́dẹ bá ti gbọ́ ẹmọ sọ fún ẹni bẹ́ẹ̀ pé ìbéèrè tó ń bi wá yóò kí ni irú ìbéèrè bẹ́ẹ̀ foolish question wọ́n gbà tó bá ń bi wá pé kí ni isa ń bọ̀ wá sí dákun ìwọ tí wọ́n ń bi wá kí ni wọ́n ṣe láyé kí sì lọ wá ṣe kí ni wúlò tiẹ̀ tó tí wọ́n bá wá lè wá ríra rẹ pé wọ́n ti wà nú ayé ìyọ wúlò sẹ́wọ̀n fẹ́ àbónìyàn fún wúlò rẹ̀ kan bí wọ́n bá wá ríra ààrẹ pọ̀ wúlò àwọn alódìdí ìsá tọ́lọ́hun ọba pọ́nlé tọ́lọ́hun ọba gbé gẹ́gẹ́ tọ́lọ́hun ọba bí ṣe àpẹẹrẹ kan gbòógì lórí ilẹ̀ ayé àpẹẹrẹ kan gbòógì ọlọ́run bá fà lẹ́bí ìsá ṣe ẹni tọ́lọ́hun wá bí ṣe àpẹẹrẹ gbòógì àwọn ní padà bọ̀ wálé ayé ìwọ wá ní kíníbọ̀ dákun kódà kí ìsá ọgbọ́n kí gbogbo àdíjewé tó ń takò sí láká ògbéhùn tí àwọn ní yóò mọ̀ pẹ̀lẹ́dẹ́ yóò mọ̀ jágbe lébu ọ̀gbẹ́ làákàyè rẹ̀ ò gbé ni ó yà fi yìí ńlẹ̀ alẹ́nu pé isa kan jòkó lásán sáàárín ibi táwọn àyùmọ̀ ànábì bá wà ó ṣe kí nìjọmọ́ iṣẹ́ kan ní lọ́tọ̀ ara pé ìwúlò rẹ̀ kan ní lọ́tọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ò gbọ́dọ̀ mọ ẹbẹ níjòkó kan kẹwàá níjòkó ànábì kí ní í ṣe ń bẹ lápò ẹni tọ́lọ́ ń bá kàn pọ́nlé lásán kíkó kan wo àwùjọ ibì kan wá kan jòkó ńbẹ kẹ́ra wá ní ibi ó jòkó sí wọn kí ni kí ni ṣe ń bo dákun kí president Muhammadu Buhari kó kàn ló kàn wá ṣe kó wá wá kó wá lọ kẹ́ wá ní wíwá rẹ̀ gùn jẹ́ kò wúlò kò wúlò ń bo sọ́yẹ́ ni kó wà ń lásán kíkó kan wá ó lọ padà gbogbo ará Èkó mọ̀ pé èèyàn wà wíwá rẹ̀ yóò sì mọ láwọn lápá kan tí ó ṣe kí ni tí ó lápá yóò láwọn ẹ̀túnṣe gan tí ó ṣe kínú tí ó tún ṣe ti wá bàjẹ́ dé yìí tí ò tó sí bí wọ́n ti wà ń bẹ́ ayé ń bàjẹ́ sí lójoojúmọ́ ni ni pé ìsákàn wá wá ayé kátẹ̀ wá ni pé yóò ṣe nǹkan kan àwọn ni àwíwá ìsá yóò kàn gbogbo inú ayé ni o tó bá sì tọ́ gbogbo ẹ̀ yóò lọ padà kí máa lọ pẹ̀lú àwọn ìjúwe tá fún wa pé bẹ́ẹ̀ bá ti ní ẹ̀ ẹ ti mọ̀ sọ́rí kí ìjọkàn wa mọ kọjá lọ kó gba nàìjíríà kọjá kó lọ amẹ́ríkà kó lọ uk kó wá gba gbogbo òlú kọjá sọ́rẹ́ nu pé ń kọjá lọ nì lásán kí ni yóò ṣèjọ mọ́ yóò yí tó pọ̀ padà nu ayé dákun láti èní lọ mọ́ béèrè foolish question lọ́wọ́ wa mọ́ gbogbo rẹ̀ ìjẹba mọ́ ń béèrè foolish question ni kélé ìkọ́kọ́ dé ìsìtìrì ọ̀rọ̀ yín báwọn ike foolish question yìí kò gbọ́kọ́ bá làákàyè mú kékun ní làákàyè béèrè nú ẹ̀ àwọn anẹ́bì kan ni fẹ́ wá sí díẹ̀ tó wà lápò ẹgbẹ́ àwọn tí wọ́n sọ yìí ẹ̀yìn àìsàn fún wọn pé tọ̀ ẹ̀ẹ́dì pásọ̀rì wọ́n tiẹ̀ wá sí ilẹ̀ tó fẹ́ ṣe láàlẹ́ yìí o kan wá ní president Muhammadu Buhari o ó fẹ́ wá bí tọ́ ti fẹ́ ké tọ́ ti mọ́ parọ́ fáwọn èèyàn náà tẹ̀sí bíbélì rẹ̀ tọ́wọ́ mọ́ ń kà tọ́wọ́ mọ́ Kùránì o wọ́n wá ní ibi ẹ̀ president Muhammadu Buhari ó kàn fẹ́ wá bẹ́ẹ̀ o kan wá ní àwọn ah, ah, ah, wá ní kí ni ń bọ̀ wá sí i àwọn ọmọ tó sọ̀rọ̀ pé a usas ẹgbọ̀ta orí ti president Buhari yóò wá ní àbí ìtọ́jú lè kí òyìnbó kí wá ní president Muhammadu Buhari ń bọ̀ wá sí i ilé kí oyin lọ́la o ẹkọ́kọ́ ọ̀rọ̀ bèèrè pé dákò president Buhari lásán lásán o ààyẹ pẹ̀lẹ̀ president wa o ọlọ́pọ̀tà bá sẹ̀lẹ́kùn lára àtàlẹ́kùn tí fún ọ àmọ́ tábà tí sọ̀rọ̀ Buhari lẹ́gbẹ̀ẹ́ Ànábì Ìsá lásán lásán ní president Muhammadu Buhari so ìwọ gan ọ nílí kiri wọ́n gbọ́n mọ̀ríkà ìdìmọ̀ bọ̀ kódà báyẹ̀ bí ó ti ẹ kí láwọn atébù síwájú wọ́n fi yíò lẹ̀ ìwọ́jú ó dé náà táàrí nǹkan sọ àbá ní ìdí nǹkan sọ jí ó dé àwọn ní ìsá ń bọ̀ èyí tó wá kọ́ takò láká ìjẹ́ ni pé àmọ́ sọ arí ẹ̀yẹ ìtawà fún ọ ní general answer gẹ́gẹ́ bí onílà àkàì káàkọ́ lè lè kàn pé làákàì rẹ̀ bọ̀ sọ bá rí kí ní bọ̀ wá sí ohun àtúwà kẹjá nínú àbí sọ́ni tí orí sábọ̀ wá ń ṣe dí òyí ọ ó kọ̀ ju ẹrù ń bọ̀ wá pẹ̀lẹ́dẹ̀ tí wọ́n kàn ké lọ àwọn àfáàkàn ọ̀rá ń ké yìí fún ọbí ayé òun lẹ́bù ni ó lè gbọ́ yìí ẹ̀yìn bọ̀ wá kájọlé wọ́n kàn ké fún ọ ní sọ́ni ní irun tí ń sábọ̀ wá ṣe pé irú yín gan báyìí ìsáni tó bí wá ṣe lára yín lọ́wọ́ ara wọ̀rọ̀ gẹ́ tí ń jáde lẹ́nu ìta àwọn àríkà ǹdá túrù síra ara rí gbogbo orú tí ìlẹ́nu yìí gan ara ń tí ìsáàbọ̀ wá ṣe nù kó wá gbà aláìka ní ìṣiṣẹ́ níbẹ̀ lálẹ́ hmm, ọlọ́run gbà aláìka ìṣiṣẹ́ níbẹ̀ lálẹ́ torí pé lálẹ́ yìí insha Allah ta'ala wa lọ́wọ́ afẹ́ díẹ̀ lórí ọ̀rọ̀

ó àbá ọ̀gbọ́ nítorí gínú tó ara sáà ń sọnù pé láká yìí tẹ́ ìtàn máa bí ń pè nǹkan kò sí ni ó lè wà láyé kúmọ̀ ṣèṣe nì kúmọ̀ jẹ̀wọ́n àbí lóbi ọ̀rùn pé nígbà tẹ́yìn wá lọ́wọ́ àǹdẹ̀ ta ni ó mọ ẹrù mọ̀lá tí ó mọ tẹ̀bà fún ta ni ó mọ sèrẹ́sì tí ó mọ rọ̀tẹ̀ mọ́ ibi tó láka ìrẹ́ mọ́nu ó gbàgbé pé àà tẹ́bí tẹ́wọ̀n yìí náà làwọn bà ní Ísírẹ́lì ti béèrè lọ́wọ́ Músà wọ́n tún béèrè lọ́wọ́ Ísà gan oúnjẹ ní ìmọ̀ká láti sọmọ̀ ogbé táwọn yìí bẹnu àlùkò à àmà àníyà àbẹ̀rẹ̀ oúnjẹ yìí dégínù nígbà oúnjẹ bá lè sọ̀kà láti sọmọ̀ láì sáwọn tí mo ń dáná àti títì mi bẹ́ẹ̀ sọmọ̀ so oúnjẹ sì wá sọ̀kalẹ̀ definitely ó yẹ ká ti lè mọ̀ yí pé ọ̀rọ̀ isa ń bẹ lókè ó kọjá oúnjẹ á ń tó ń bọ̀ sí bọ́ sí wọ́n lọ́lọ́ ń gbé èèyàn lọ́dọ̀ ìwọ wá ń sọ̀rọ̀ oúnjẹ dákun ta ọba tó lè dá isa láti ibi kún fayakun ko wá ń bèèrè pé kí ni yí sọ́wọ́ máa ndị ilẹ̀ ọkọ̀ dáadábọ̀ sádámọ̀ tẹ́ bẹ́gẹ́ bí ẹ̀dá kí ní jẹ́njọ́nà kí ní jẹ́njọ́nà amẹ́já fi gbogbo yóò mẹ́ gbogbo àwọn ìbéèrè báyìí náà ó ṣe jama wà lórí ẹbí kí èyí tí ó ṣe déédéé tọ́lọ́run tí ó ṣe déédéé tànẹ́bì oníkọ́lọ́ mọ́sáàsá ni wa kó jẹ́ kí ẹni wa lọ lónìí ẹṣin sọ́ọ̀tù mariam. lálẹ́ yìí níbi tí akọ́kọ́ fẹ́ gbà wọlé ìkànnà àwọn àlùfáà wa tí a máa ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ó ní wọ́n máa ń ní mẹ́tọ́ọ̀dù kan tí wọ́n fi máa ń dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pàtàkì jùlọ tọ́rọ̀ bá tiẹ̀ ti dọ̀rọ̀ fanfa báyìí tọ́mọ́ ayébẹ̀rẹ̀ ọgbọ́n wa sọ́wọ́fà ó kọ́ dínú bí mo kọ́ dì máa ọ̀sọ́fà ọkọ̀dímú ní mo kọ̀dímá tí wọ́n ti mọ́ bá bẹ̀rẹ̀ wà tí wọ́n ní ọgbọ́n tọ́bí ìdábẹ́ sọ yìí ẹ̀yà kọ́kọ́ fẹ́ tí àwọn ọ̀rọ̀ kan sí ìwájú ẹ̀ tọ́bí ìdábẹ́ discuss yìí àgbàbì kan wọlé ibi àwọn abẹ́ gbà wọlé o yóò dàbí ìgbà tá à ń dami sí ìwájú àwọn ọmọdé abẹ́ dáwájú yìí náà ọ̀rọ̀ ìsá náà ni o ọ̀rọ̀ tí làkójọ mọ́ ọ̀rọ̀ ìsá náà ni kìí sọ̀rọ̀ ẹlòmíì ọ̀rọ̀ rẹ̀ náà ni o náà láti fi bẹ̀rẹ̀ kí ló fi abẹ́ gbàbẹ̀ wọlé ni pé kí àwọn ẹni yìí lè mọ̀ pé àwọn gbọ́dọ̀ sinmi àwọn gbọ́dọ̀ sí kíni àwọn gbọ́dọ̀ sinmi ìdí ni pé anábìwà Isa alayhi salatu wassalam ayatun min ayati Allahi fil ard ayatun min ayati Allahi tán bá ní àmì ọlọ́run ọba kan lórí ilẹ̀ ọ̀kan ni Isa àmì ọlọ́run ọba ni kódà ọlọ́run ọba sọ pa fi Isa ṣàpèjúwe tán inú àpèjúwe tọ́lọ́run ọba ti ṣe ni pé ọlọ́wọ́n bá ti dá yẹn ó gbọ́ mẹ́ta dáhùn èèyàn ó wá fi isa sókè rẹ̀ ọ̀nà àkọ́kọ́ ó dá nẹ́bùwà adam alayhi salatu wa ó dá ìgbó dá adam alayhi salatu ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó tún wá dá hawa ọ̀nà tó bá fi dá adam ni pé ó dá lẹ́ni tí kò ní bàbá kò ẹgbọ́ kò tààrọ ọkùnrin jáde kò sì tààrà obìnrin jáde ipò ó wá mú Hawa ó wá dáhùn pé kóhùn ó ti ara ọkùnrin jáde láì ní ara obìnrin wa ó dìrọ mélòó báyìí ọ̀nà kí ẹ̀sá tọ́lọ́wọ́ bá fi dáhùn máa nẹ́bí adámọ̀ sórí rẹ̀ ó wá ní káwọn kan tún máa wà wọ́n máa jáde lára akọ àti ara ó dọ̀rọ̀ mélòó ó wá fi ọ̀nà ẹlẹ́ẹ̀kẹ́ni àti tó wá látara nǹkan tí ò wá látara atúnwárẹ́ ni tó wá látara akọ nìkan tí ó wá látara abo àwọn ará àwọn ẹ̀dá tó wá látara akọ àti látara ọlọ́wà ní jẹ́ ìṣèkí ẹni kí n fi parí ẹ̀ kí iṣẹ́ ó máa wá látara abo kó má sí akọ látara abo kó má sí kíni o kó má akọ tọ́ ọlọ́wà bá subhanahu Maryam láti ibi àyà mm, eighteen ẹja ti dé àbí láti àyà fifteen ẹ o ṣẹ́rí ká bá ti rí àmì yìí àmì bá ti dá ìsá yìí ń tàbí bí establish fún wa ni pé tẹ́bí àti yín bá ti gbà kọ́lọ́wọ́ bá fi ìsá dárú àrà báyìí tó fi ṣe orígun ẹlẹ́ẹ̀kẹrin tí ìsá yìí ń jẹ́ àmì ọ̀nà táà gbà fi lóyún ìsá àmì ni àkínísì ọ̀nà tí ìsá gbà fi ṣẹ̀mí kí làpéjọ mọ́ àmì ló ọ̀nà tábí lóyún Ìsá àmì ni ọ̀nà tí wọ́n gbà fi bí Ìsá àmì ni ìṣẹ̀mí ànábì Ìsá kíra pé àmì ni ikú ànábì Ìsá àmì olódẹjọ́ yìí tọ́ ẹwà sáré pàkíyèsí wa tó ń mú oyún Ìsá ó bí nínú tọ̀bí àlejò àmì tọ́lọ̀ mọ́ fi ń sàmì ó ní kí gbogbo tọ́lọ̀ bá fi ṣe àmì lórí ilẹ̀ àwọn ẹnì kó sórí ire bọ̀ ń bẹ́ àwọn ẹnì kó sì sórí igun bẹ́ ó yẹmọ́ ògbọ́ gbogbo tọ́lọ̀ bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí kínú gẹ́gẹ́ bí àmì tó bá fi di kíní kan ṣe àmì ìdáni ní mọ́ sábà jẹ́ ni pé àwọn ẹ̀kan látara àmì yìí wọ́n ṣe oríire àwọn ẹ̀kan látara àmì yìí wọ́n ṣe kínú wọ́n sórí igun bẹ́ àwọn kó sàgbákò mi àmì tọ́lọ̀ bá bá gbé kalẹ̀ tọ́ àmì tá wọ́n sọ lálẹ́ yìí abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọmọ́sá sàánú wa níjọ wọn lóyún Ìsá àmì ni àmì ni àwọn ẹnìkan sórí rẹ̀ wọ́n gbà bẹ́ẹ̀ pé ó ó ọlọ́wọ́ bá mọ̀ kúṣẹ́ o àmọ́jọ́ náà lọ́wọ́ lẹ́yìn Màríàmù tó rí rẹ̀ gbogbo ẹ tó kù ló níyè méjì lórí ọ̀rọ̀ rẹ̀ ó yà bí òní àfẹ́ ẹnìkan tó tún bá ṣe dìbẹ́ẹ̀tì ni yíò ń gbà tó bẹ̀rẹ̀ sí ní fẹ́ ní ìrẹ́sì ní ògbé á ah, òsìntọ́lọ́wọ́ bó lè ṣe lóòótọ́ bí bí tá a bá tún bí

àwọn àkán sórí ibú ìṣẹ̀lẹ̀ ànábì Ìsá àwọn àkán sórí ilé ń bẹ́ àwọn àkán ìṣẹ́jínú wọ́n sórí ibú tó níbi ikú ànábì Ìsá náà jẹ́mọ́ mùsùlùmí ẹja máa retí pé àwọn tí ó bá sórí ilé ń bẹ̀ kí ni wọ́n ṣe ó sórí ilé àwọn tí ó sì sàgbákò ń bẹ̀ náà kí làwọn náà ṣe àwọn náà ṣe tí wọ́n bẹ̀ bẹ́ẹ̀ni àti yóò so ní sórí ibú lórí ọ̀rọ̀ ọkú rẹ̀ olókù báyìí so alukurani yanjú ẹ̀ ọ̀rọ̀ anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam oná ìjẹ́ kíni sì ẹ̀ gbogbo ẹ̀ láti jẹ́ lálẹ́ tó lára àwọn ni alukurani láàrin ẹgbẹ́ ní ẹ̀ torí pé alukùránì ní kọ̀tẹ̀ iyo subut ntọ́ iná máa tún bá rí pé alukùránì ló nìkan mo nílé yóò sí nínú mọ̀ kò dọ́mọ́rọ̀ mọ̀ ọgbọ̀n ó ní alukùránì sábìtùn kọ̀tẹ̀ iyo dìlálẹ̀ bí tawatúrì mo ní ẹ́ irú kéwù rẹ̀ ìlọ́lá ṣé irú ẹ̀yin tẹ́yìn ń sọ pé àwọn àfa àkọgbẹ́nu sọ̀rọ̀ ni irú yìí wá fún aláìmọ̀kànmọ̀kàn aláìmọ̀kàn tó yẹ pé bábá gbé àlùkòránì lé lọ́wọ́ kò lè ká èyí tó tún sí yóò bá ní mọ́ ń wá káàkiri kó lè bá lè máa fi ṣàlàyé báwọn tí ó ṣàlàyé fún torí pé kò lè ké lárúbáwá òun náà wá lè máa lanu ẹ̀ mo wo fídíò rẹ̀ lánàá mo sì mo sì sọ fún ẹ̀rín tí wí àwọn àfáà yín sẹ́ àwọn àtẹ́wọn àfáà yín tí wí alhafi dèmìrẹ̀kẹ̀tẹ̀ àtàwọn jàǹkàn jàǹkàn jàǹkàn ní àwọn àfà gbogbo àwọn àfà yóò ní tẹ̀síìrì yẹn ẹ̀rú bà mí òfin ẹ́ irú àyàkáyàwó rí ó ní à ẹni wà yí náà sì gbàkẹ́ni yí ẹni tí sọ́rọ̀ ọ̀rọ̀ báyẹ̀ sílé akọmọdéṣẹ̀ wọ́n ní ẹ̀ àti ẹ̀dígbò ẹ̀ ìgbò ìgbẹ́ ni àwọn iná àwọn tàbí ànábí ó gbà wọn náà lójú ẹ̀rákẹ́ni tó wà bú àwọn àfáà ní yóò wà jọ wọn lójú bí ẹ̀bá ti lè bú àbú rẹ̀ rà tó lè bú mọ̀ àwúyá ṣé wẹ́ẹ́ ní nì lẹ́nì kó wà wọ́n ní tọ̀ kẹ́yìn tẹ́mọ̀ gbọ́ àwọn àná rí ẹ́ ń pé sábítún kọ̀tẹ̀ iyo dè lálá bí tàwátúrí <laughs> kò sínú kí n yọ̀gbé yàn kò sínú kéwù àmọ́ tó ní pé àwa ti ní dá àwa ṣe ni pé aláwa wa ṣe sọ́dákọ̀ fún yìí a sì jẹ́ jẹ́ ẹni tí ó ni pé ẹ jẹ́ àṣàlàyé tí ò yé fún torí pé wà wá ní mo wá pàdé pé ọ̀rọ̀ ni ò yé kò yá wọn kò yá wọn àfàwà kò yé wọn kò sí kí ni kò yá wọn àfàwà kò sí sílá ìgbé náà ọmọ náà ó sábà sàlàyé ọ̀rọ̀ fún níjọ́ aláìsíláì lọ́mọ tí mọ́ ní bàbá tí mọ́ ń sáfàní lára náà àfáà ti mọ́ ń sáfàní lára àwọn mọ̀ sẹ́jú ọmọ la jẹ́ sírú wọn bàbá sáfàní lára rẹ̀ dákùn sí kò sí láì fímẹ́ ẹja ẹja ìwọnú kéwú díẹ̀ kájáde sàlàyé kéwú àkọ́kọ́ àdíìsù èyí lanúmọ́ nígbọ̀n ní yusuf bùtù àdíìsù hmm. mo wá pé àwọn àfáyò tí wọ́n mú ìyàtọ̀ láàrin wọ́n bá ní ṣùgbùtù àti dìlálà náà ní bẹ́ o mo rí nìkan náà ni ó o mo rí báyìí ṣẹ́rí àbá àjá àṣàlàyé fún yín kọtí ṣùgbùtù alukurani jẹ́ bẹ́ẹ̀ hadithu náà jẹ́ kọtí ṣùgbùtù pẹ̀lú àlàyé ó yà bí òye kìí ní zọ níyù dáadáa alukurani náà jẹ́ bọ̀ ní yùdìláàlà torí pé ṣubúùtù pín sí méjì a ní kọ̀tẹ̀ ẹ̀yẹ ṣubúùtù a sì ní zọ̀n ní yóò ṣubúùtù zọ́mọ̀ ìyá ayé bàbá wa ẹ lè mọ́ gbàgbọ́ yé bẹ̀rù àmẹ́ àrọ̀ra wọnú ẹ̀ díẹ̀ bá ti wá ní bẹ́ẹ̀ náà la ní kọ̀tẹ̀ ẹ̀yẹ dìláàlà àti zọ̀n ní yóò dìláàlà ṣẹ́rí alukurani ó lè alukurani kọ́tọ̀ kọ̀tẹ̀ ẹ̀yẹ ṣubúùtù ní gbogbo kùrán látòkè délẹ̀ kí ìṣòro jẹ́ yẹ́kọ̀ tó yìí tòbú tìtú gbọ́yé kèéṣe torí kó jẹ́ kàlámù láì torí kí n tí òye ogun náà nù nítorí pé wá bí tàwa àtúrì àwọn tí wọ́n gbà wá àádàdò nìkẹ̀sí àwọn tán pọ̀ ni wọ́n wá pọ̀ débi pé tòṣìlò lè àádàtú tàwàtú ahun wà tàwàtú kọhun alàlẹ̀kẹ̀dìrì níbi wọ́n pọ̀ dé ó takò láàkàríkà ní pé wọ́n panupọ̀ láti parọ́ ìpé ilé ìṣọ́jẹ̀ ilé ìṣọ́jẹ̀ àdífi wá ara ìrátìgbà ara kìníkà àà àyà yìí ogun àyà yẹn ni pé gbogbo yẹn ní ń ké tó ní pé wọ́n ń kéun alukurani jẹ́ pé sábàtà bí tàwátúrì lọ́dí máa ń pè ní kọ̀tẹ̀ iyo sobot a ní dáútù sí nǹkan kan nínú alukuran tọ́ ìyíùn bẹ́ẹ̀ níbi kọ̀tẹ̀ iyo sobot kọ̀tẹ̀ iyo sobot náà hadisi tó wá kọ̀tẹ̀ iyo sobot náà wá wá ìwé àdísì wo ni o là ń pè ní alhadisul mutawatir méjì ni hadith lọ́dọ̀ àwọn àfá à ń pè kan ní alhadisul mutawatir àti àwọn hadisul ahad so gbogbo tó bá ti pè ní alhadisul mutawatiru kọ̀sì ríyù ṣubútì lòun náà àwọn tí ò yá wà bá rẹ̀ ó fẹ́ yẹ tó ẹgbẹ́ bá ti bẹ̀rẹ̀ pé ẹ fún mi ní ayẹ́kẹ́ tó bá jílẹ̀ fún mi ní ẹ̀yà kẹ́ wọ́n ní torí kánù kúránì kọ̀tì iyù ṣubúùtì àárítọ̀ tó bá pín torí kánù kúránì jẹ́ kọ̀tì iyù ṣubúùtì ni alhadithu limutawatiru náà zero náà kọ̀tì iyù ṣubúùtì sọ ọ̀rọ̀ jésù padà wà yóò padà bọ̀ kọ̀tì iyù ṣubúùtì ni annahu sábẹ́ta bí tawaturi padà lè ẹmọ̀ pa afábẹ́lódò ni ní ọ̀rọ̀ kọ̀ tẹ́ yóò tòbóòtù ìgbọ̀nkọ̀ tí yóò dì lálà dọ̀ ní yóò tòbóòtù dọ̀ ní yóò dì lálà wọ́n dàrú mọ́ so ó ti clear sí wọ́n sí pé alukurari kọ̀ tẹ́ yóò tòbóòtù alhadisu lẹ́mùtàwádìr kọ̀ tẹ́ yóò tòbóòtù ìdálùkùrádì dá ti ní pé ní kọ̀ tẹ́ yóò tòbóòtù ni pé ní ẹnàwó sábàtà bí tàwátúrì ó jàjà ń tirẹ́rẹ́ ni wọ́n gba gbogbo àtàrà fi jantirẹ́ làwọn tí wọ́n tẹ́jú àwọn nọ́kọ́lá rẹ̀ ni wọ́n nọ́kọ́lá rẹ̀ wá fún wa albayanu wa èyí ń báhùn tó àdíjì náà wájẹ́ kí ni kọ̀tí èyí àṣòbó tó bá jáde fi wo alhadidun mutawatir kọ̀tí èyí ṣubú tìlú náà tó ewu wọ́n náà ń pè ní the new ṣubú ó ní jẹ́ táwọn tí wọ́n gbà wá wọn pọ̀ nílẹ́bù ká sọ pé wọ́n lè parúkọ̀ láti parọ́ àmá àsọpẹ́rọ ni wọ́n pa èyí wọn pè ní the new ṣubú èyí wọn làwọn hadithul ahad olówà nínú fóbẹ̀hùn fáwọn àhádù àwọn làá máa ń pè ní zọ̀níyó asubut àwọn gbàtọ́ àgbẹ́fà ìmọ̀sán àwọn àti wọ́n sọ̀rọ̀ kọ̀tẹ́ yóò bì láàlà alukọ̀rán kọ̀tẹ́ yóò bì láàlà ọ̀rọ̀ bì láàlà kọ̀tẹ́ yóò bì láàlà àti zọ̀níyó bì láàlà nínú alukọ̀rán máa huwa kọ̀tẹ́ yóò bì láàlà wà nínú máa huwa zọ̀níyó bì láàlà wà nínú alhadisi máa huwa zọ̀níyó bì wà máa huwa kọ̀tẹ̀ iyo dílàlà kódà hadithul ahadi a máa jẹ́ kọ̀tẹ̀ iyo dílàlà ẹlẹ́kẹ́kọ̀ọ́ jàre rákun hadithul ahadi a máa jẹ́ kí ni o ṣe àti hadithul ahadi àpẹẹlẹ̀ kan wà ní yóò ṣubúùtì àmọ́ ó lè jẹ́ zọ ní yóò ṣubúùtì yóò wá jẹ́ kọ̀tẹ̀ iyo dílàlà ẹ̀dá

ẹni yìí ń bi àárín ìyá gbogbo àwọn kọ̀dí ìdílá gbogbo ẹ ti yanjú ẹ ẹ lọ rẹ wo mọ̀sálíkùlẹ̀ ẹ̀ láà sáfà nìkan ẹ mọ̀ kí ẹ mọ̀ pé ah, alhamdulillah àmọ́ yóò kọ́ làbọ̀n alẹ́ yìí ilé àti ìgbàwò kẹ́lì mọ̀ ọ̀rọ̀ tí ẹgbẹ́ lọ rí kẹnu bọ̀ yìí tó wá jẹ́ ibi tẹ́gbẹ́ gbà wọlé ni pé ìkẹ́kọ́ ní kọ̀tì ìyè ṣòro a ní ọ̀rọ̀ ànábì ìyíṣá tó jẹ́ káwọn tó gbógun tì í gbógun tì í òun gánwà kí ni jẹ̀mọ́ kọ̀tì ìyè ṣòro nítorí pé sábà táàrí mọ́ra bí tàwátù ẹ̀rọ kẹ́lá ní tí mùtàwátù ṣe méjì ni alìmùtàwátìrù làbùdímẹ̀ àti wàfà àti alìmùtàwátìrù ní ma'anáwì tí ó ẹjẹ́ ká lọ kẹ́kọ̀ọ́ kóníkálukú kéwú yẹjú kóníkálukú bá wá kéwú yẹjú tán ọ̀rọ̀ tá a bá fẹ́ mọ́ wá dá sí ìgbà náà káṣẹ̀ wá sí kí ni àmọ́ àdásù tí eléyìí ó kọ́kọ́ dé ọ̀kan salatu wa salam ẹ jẹ́ al-Qur'an Eh, kálọ̀lù súrọ̀tù Maryam aya kágbìláti aya 16 Olúwa sọ pé a'udhu billahi minash shaytanir rajim ibi abẹ́ gbàjá síbi à ń lọ́nu o ẹ mọ́ kíyèsí o إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول قال إنما أنا رسول ربك لأهبلت غلاما زكيا قالت أنا يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بديا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المبت فأجاءها المخاض إلى جذع النخلة قالت قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا وكنت نسيا منسيا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تهزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينها فإما ترين من البشر أحدا فقولي إني فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا السلام علي السلام علي يوم ولدت يوم ولدت والسلام علي يوم ولدت ويوم, ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم عيسى بن مريم قول الحق الذي فيه يمترون قول الحق الذي فيه يمترون ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون هذا أرادون لهم بارك الله فيكم جزاك الله mùsùlùmí a ní máa mú lẹ́yọ kọ̀ọ̀kan kó lè mọ́gbà kìkún wa àyà wáyà ta ké yìí oníkálukú wa náà ká padà sínú ká lọ rèé wo ní rẹ̀ ká lọ rèé wo rẹ̀ ká lọ rèé wo ní rẹ̀ ìjọ tó ti pé ó di kó nìkan lọ rí dá kan tí ó mọ rò papọ̀ máwo kun àwọn ọkùnrin tí ó mọ ṣe fìlàf ọlọ́run bá subhanahu wa ta'ala la wá rẹ̀ mí kan títí ṣe jìbìrìn nígbà jìbìrìn lù yọ tó wò pé àmì òun wà yìí kẹ́nìkan kó أعوذ بالرحمن منك إن كنت تقيا ó ní ah, ìwọ ọgbà tó yẹ ẹni náà tó kẹ̀ wá bí tó wà kí á kún ní ìkéwà bá mi ó ní ah, mo wá sọ lọ́dọ̀ ọlọ́run ọba ọba àjọ kí ayé kó sọ mi o ká lólùbẹ̀rẹ̀ ọlọ́run ọba tí bá tiẹ̀ ní wọ́kiri akọ́lọ́ ọba mọ́tà sọ mi kúrò lọ́wọ́ rẹ o sọ́ọ̀lá ìnáma ànàrọ̀ fún ọ̀rọ̀ Jìbìrìlù wa ń jà ló pé gbọ́ èmi tó ń wò yí òjíṣẹ́ olúwa rẹ ni mí o. Àhàbàdákẹ́ ọba rẹ ní kí wá ta ọlọ́rẹ̀ ọmọkùnrin kan ni dàkíyá ọmọ tó mọ kanga kanga tí ó láìléébù tí èyí sọ ọmọ tí ó yẹ pé yóò mọ wùwàkiwà ọmọ tó mọ kanga kanga látọ̀dọ̀ ọlọ́run ọba mọ́rí àwọn fèsì pé. ìyá tó fẹ́ bí gan-an ìró kọ́kọ́ takò náà. ọkọ̀ ṣe gínú ibẹ̀ wọn kọ́ wá kọ́ kíyèsí tó dárí mọ́ pé gbogbo ọ̀rọ̀ ìsẹ́lájòkè délẹ̀ ó gbọ́dọ̀ máa wá bá láàká ìfẹ́ mu ó gbọ́dọ̀ máa wá kó ẹ wọ́n máa wò padà wá ló wá fẹ́ wá

wàlámíyàn sásí ní ọkùnrin kankan ẹ̀dá ọlọ́run bá kó ògbórí mi rí wàlámú enyi ẹni ẹni ìdájẹ́ wọ́n yẹn máa jọ yẹn máa jọ kọ́ káàkiri yóò níjọ àmú adí wọn máa lóyún kóyún ah, wa sọ pé Qala kadhalika ní ah, o ah, ọlọ́mọ láì lọ́kùnrin kẹta tó

wàkàrà amúrọ́n àti yanjú àti yóò ti nínú ọ̀rọ̀ pọ̀wùlẹ̀ ń sọ gbàgbé ẹ̀ amúrọ́n má kò bí ya ni àti yanjú ẹ̀ àti sílì ẹ̀ bẹ́ẹ̀ àti kọ́ bẹ́ẹ̀ ọ̀fẹ́ ọkọ̀ ọ̀ṣẹ̀kínú ọ̀ṣẹ̀kínú ọ̀bí

ìyá rẹ̀ gẹ̀ẹ́ ti ṣe àtẹ́wò níbo ni wọ́n ti wá gbé gbà ara nù níbo ni wọ́n ti wá rí sí ẹ irú èwo gbogbo ọ̀rọ̀ tí ń jáde ní ẹnu àwọn Mariam bá sá lọ síbi tó jìnnà sáwọn èèyàn ó jìnà sí méjèlé sí wọn igbó jìnà sí méjèlé sí wọn fàájá ahàlmàkọ̀ọ̀dù ìlàdìdì ìnáxìlá kọ́lá fi àlè ìtàdù Ọlọ́run àárín wọ́ta ara olúwa nígbà olóyún lè tó bọ́ta ìdàfà àjá àhálímọ̀ kọ́ọ̀dù ló bá di pé rọ̀bí ẹgbọ́lọ̀ jọ ọlọ́run lórí lóyún ó wá lọ́bi tó jìnà ìtùn ṣe jìnà kẹ́rí lẹ́nu jẹun lásán àwọn àforíṣẹ́ sí ìgbàgbé kìíní kẹjá rẹ̀ wípé ẹja ṣe ìdíkìíní kan oṣù mélòó ọjọ́ mélòó wákàtí mélòó òní Jésù wá lò nínú nínú ìyá rẹ̀ àwọn kan náà bá ní àkémi ah, ó bá sọ̀rọ̀ sí tèmi o oṣù mẹ́sàn-án tí gbogbo èèyàn máa ń lò ó ní kíni ó lò náà lò ẹnìkan lóṣù mẹ́sàn-án àwọn nínú àbá ni àwọn náà ah, ń tẹ̀sí wọ́n ní oṣù mẹ́jọ ni olóòlò ọwá ní àtẹ̀yíjẹ́ ní oṣù mẹ́sàn àtẹ̀yíjẹ́ ní oṣù mẹ́jọ ó yẹ mẹ́rìíwá ìgbọ́dọ̀ ọ̀rọ̀ kan mẹ́rìíwá ẹ̀rí ò bá yọjú àdìmọ́mùnù kúrú tó bínú tẹ̀síìrì wọn àwọn amọ́sàrí fún àbájọ wọn pé kíni kíni jẹ́ oṣù mẹ́jọ kíni jẹ́ oṣù mẹ́jọ ike ó lóyún náà ni bó ti lóyún náà ló ń ṣe kíni ó náà nígbà àwọn olóyún tó yúga oyún ga náà ló ti ṣe kíni o ló tún bí ah, ẹni tí náà wá dá á ní akíyèsáyà òní ẹwọ báyà ní ti wà olùwárí bá àmà láti ò fáńtà bàbá tí ẹbí yìí mà káàrọ̀ ń kọ̀ sí ìyà. Fa àmàlà tó fáńtà bàbá tí mà káàrọ̀ ń kọ̀ sí ìyà. Wọ́n yẹ ìgbọ́lọ̀ ọba ló lóyún, ìgbó lóyún, ó kó kúrò nínú ìlú, ó lọ síbi tó jìnà, ó lọ síbi sí ẹ̀dàkùn eléyìí náà ayé ọ̀rọ̀ ìmáàmù kò kìí sọ́wà wọ́n mú abáàrò inú àbáṣe ni wá wọ́n mú ogbẹ̀ wá báwò èwo ló kọ̀ lẹ́sùn mẹ́ta ìdáṣà ìdókò sí ìjọba àlójú ní ayé ẹ̀kọ́ ó jọ sí àní lílóyún ìyíṣà obi kínú jọmọ obi ẹjọ lílóyún ìyíṣà ó tako sáyẹ́ǹsì lílóyún ìyíṣà ó tako làákàyè ọmọ làákàyè ọmọ ni ogbe àní ìyá tó bí ìyíṣà gẹnu ọkọ ọgbẹ́ bò lòún ti bẹ́ẹ̀ rí abọ́lọ́wọ́ bá lọ́lẹ́rì mò ń dárẹ̀ ni wíwáyé ìsàrè o ó yá olúwa tó wọ́n tẹ̀síwájú pé. فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سيا Gbogbo ó fẹ́ bímọ àwọn oríṣiríṣi tó wá ṣẹlẹ̀, gbogbo ya fẹ́ rọ bí gbogbo tó wá ṣẹlẹ̀, ọlọ́run sáà sọ gbogbo yìí ń bọ̀, sọ gbogbo yìí ń títí títí títí ó wá ti tó bímọ nì. Ó bímọ nì tán, ìgbó bímọ fàátàkìdì yìí kọ́wọ́ mọ̀ á, Ó bá gbọ́ máa ní ó bá gbọ́ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ pé mo ti bímọ o, ọmọ òun rẹ̀ o, kọlu. Kọlu ya Màríàmù lápàdéjé ya Màríàmù ilé ìtọ́ ti ní o, ọmọ ọ bẹ̀rẹ̀ ẹjọ́, ọ bá tún sọ ya Ukta Harun. Ya Ukta Harun. Àwọn

ولم يجعلني جبارا شقيا ìdánú wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí iṣẹ́ kẹgbẹ́ ìmọ̀tún ní máa náà ṣẹgbọ́n gbọ́lá bí ní gbogbo ògbésí ayé rẹ̀ kí ló fi jẹ́ sílẹ̀ náà èmọ̀tún má béèrè kẹta lọ́wọ́ ọmọ tọ́rọ dọ̀rọ̀ kó bẹ́kú tó tún gbọ́n tó takò lákẹ́ rẹ̀ nípa kíkú ìsá tó bí dídá kò mọ̀ kọ́kọ́ kù ọmọ ìgbé lọ sọ́mọ̀ ni yóò wá padà wá lórí ilẹ̀ yóò jẹ́jẹ̀ wá kú ikú ọ̀hún tó bá rí gbogbo tí ń jọ bí èèmọ̀ bẹ́ẹ̀ mọ́jọ ó yọ lẹ́nu bó ti bẹ̀rẹ̀ gbé sáyé rẹ̀ nù ọlọ́run dẹ̀ ti sọ pé abẹ́ fi ṣe àmì ní o so má jẹ́ kí à ń fi eléyìí tó ní pé táwọn ìtìlá ṣe báyìí à ń dàmí àwọn fáàtì ìwọ̀nù ọ̀rọ̀ àmọ́ kọ́rọ̀ yìí ó lè clear dáadáa kọ́ nímọ̀ sí ẹni dáadẹ́ sọ̀rọ̀ ẹ̀ ìgbésí ayé rẹ̀ láti bẹ̀rẹ̀ débi ó dé yìí náà kí gbogbo ẹ̀ ìyanu ni gbogbo gbogbo tẹ bá tó parí dá ẹgbẹ́ ìgbà wípé àá àá àá òun la tó ní gbọ́ débi eléyìí náà ó tún wá bí ń sọ̀rọ̀ pé kọ́ àlà inni abdullah ọ̀lá inni abdullah ọlọ́bí dáhùn ìyẹ̀rù ọlọ́wọ́ bá ní ní oòrùn olúwa ló tó sílà lé mi lọ́wọ́ ọlọ́wọ́ bá ṣe mílẹ̀ nẹ́bí rẹ̀ olúwa ní ṣe mílẹ̀ nù àgbáríkà gbogbo bí kíbi tí mẹ́ dé wà ùsá ó kì sọ àtọ́lẹ̀ pé mọ́ kírun ó bá

ìtẹ́ lórí ìtẹ́ ìjọba bí ní ti ń sọrú ọ̀rọ̀ yìí wà lámì ẹjọ́ àìní jàbáàrọ̀ jẹ́fíkà olóríwọ̀ òṣè ní lẹ́ni tí ó mọ̀ tẹ̀lẹ̀ bá ṣùgbàṣùkú wájú lórí bú èèyàn wàtàlámù àlàyé yàwó máa wọlé yàwó máa fà àmọ́ jẹ́jì wàtàlámù àlàyé yàwó máa wọlé ó lálàájú ọlọ́gbọ́n mọ́ bá ní ohun ìjọ tí wọ́n bí ní tàlàáfíà tàlàáfíà ni ohun àyàwó máa àmú ìjọ tí ìbá kú náà àlàáfíà náà ni àyàwó máa ó bẹ́ àtúnháyìyà àlàáfíà ìwọ wá ní wọ́n kàn máa gbèlè ìwọ ní wọ́n pa ìwọ wá ń so gbogbo ẹ̀ ká ń padà wá bẹ̀rẹ̀ ní wá parí wa sínú Allah ẹni bá ọ̀nà ó ní ẹ̀yà àlàáfíà níjọ́ tó wọ́n bá kú náà lóbi jẹ́ sí pé kódà ń bí ayọ̀ rẹ̀ kẹ́ sọ nẹ́bí padà sọ bí ayé ó ṣe wà tó di pé jésù ó padà wá kú wa salamu

Ó nú ogbólówó òdòdó nú ooo. Alẹ́rí fi ìyẹn tàn. Tẹ́ wá ń tẹ́ ń ṣe dáyìí rẹ̀ mọ́ ṣe fàǹfà lórí ọ̀rọ̀ rẹ̀. Tẹ́rí bó ti wá wáyé yìí, bẹ́ẹ̀ náà lọ̀tá wá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ lọ̀tá ṣe kí ni? Ọ̀tá ẹ̀rí pé àtúnú oyún rẹ̀ láwọn nǹkan ti ń pẹ́sàn ìyá rẹ̀. Ọ̀tá ni ò wá kúrò náà tó fi di pé ń lò gbèsè ayé. Ló fi di pé àwọn Yẹ̀húdí wọ́n wá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ẹ̀. Ẹyin tó bí à ń gbé Jésù lọ sánmọ̀, wọ́n náà ti gbé lọ sánmọ̀ tó fi wá ń dọ̀rọ̀ kè fúta wá ń sọ ibi àlọ́ ẹ̀rẹ̀ tí àtọ́bọ́ ti yọ ẹ̀ aláṣọ́lẹ̀ kẹ́ pé ìgbésí ayé jésù náà ti lakò náà àmì ló náà àmì rí pé àwọn tó sórí gúnmẹ̀ ṣe kí ni wọ́n sórí ibu àwọn tó sórí iye náà ti ṣe kí ni nínú suratul maida látàrí ké gbogbo ẹ̀ àyà 110 ẹlòmí ẹlòmí ọmọ òkúra kọ́kẹ́ ẹ̀rú ó yẹ kán lọ bí ọ̀rọ̀ ó ń padà bọ̀ direct yá àmú láti bẹ̀rẹ̀ ọ̀gbọ́n ni wọ́n ní adami síwájú bá lè ṣe kí ni tòtò nígbà tó bá ti mọ bí jésù ti ń bọ̀ ọ̀rọ̀ ìgbọ́rọ̀ mọ́ dìyàn mọ́jẹ́ kí ìyẹ̀kẹ́ tako làákàyè rẹ lórí ọ̀rọ̀ bó ti wá bẹ́ kú lórí ọ̀rọ̀ ó bẹ́ padà wá mọ́sù ìwọ́n mọ́kàn sórí ibú jẹ́ o sórí àwọn kan sórí ibú lórí bọ́ ti lóyún ẹ̀ àwọn kan sórí ibú lórí bọ́ ti bí àwọn kan sórí ibú lórí bó ti lólé ayé òlàbẹ́kẹ́nu mọ́ ìdá àyà 110 àwọn kan sórí ibú lórí bó ti lólé ayé sórí lórí pé yóò padà wá kó tó wá kú yìí náà àwọn kan sórí ibú bẹ̀ náà ìwọ mọ́ jára wọn o gbogbo mùsùlùmí takùn má kí ni má jára àwọn ẹni tí ó ibú lórí ikú ìsá o àwọn kan sorí ibú lórí bọ́ ti bí wọ́n sorí ibú lórí bọ́ ti lóyún ẹ̀ wọ́n sorí ibú lórí bó ti lólé ayé wọ́n sorí ibú lórí àwọn iṣẹ́ ìyanu tọ́lọ́wọ́ ọba gbélé lọ́wọ́ àwọn kan ó tún sorí ibú náà lórí bí ó ti padà kú wọ́n ni bí ó ti padà wálé ayé ìwọ má jẹ́ kan ní Olúwa ní idh qala Allahu ya Isa. Idh qala Allahu ya Isa ibn Maryam udhkur ni'mati 'alayka wa 'ala walidatik idh ayyadtuka bi ruhil qudus تكلم الناس في المهد وكهلا وإن علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإن تخلق تفصيلك أيهة الطير بإذنه وتنفخ فيها فتكون طيرا بإذنه وتقرئ الأكمه والأبرص بإذنه وإن تخرج الموت بإذنه وإن كفرت بني إسرائيل عنك إن جئتهم إن جئتهم بالبينات فقال الذين كفروا منهم الله فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين Olúwarí ìdí قال الله يا عيسى wọ́n الله وباقي lọ́wọ́ bá عيسى وما pé Ọ̀fí rántí ìbẹ̀rẹ̀ ìbẹ̀ ọlọ́run tí mo ṣe fún ọ. Wà láwà ní dájú. Àti bẹ́ẹ̀rá tí mo ṣe fún ìyá rẹ̀ náà. Ìnàyà tó kábí rú nínú kó lọ. Nígbà tí mi ọlọ́run ọba ràn lọ́wọ́ bí rúhí àlùkùdúsì. Rúhùn kòrò ní tàbí ìrànlọ́wọ́ yìí máa lẹ́kẹ́ jù bí jẹ́ kó mọ́ fún ọlọ́wọ́ kó mọ́ fún ọlágbára yìí àwọn ọgbọ́n tẹ́sí ìṣọ́tún kan parọ́ ṣàlùkọ́dùsì. tọ́ olówá ní tukẹ́ náà ìrẹ́ ìṣẹ́ èèyàn sọ̀rọ̀ nínú dẹ́ra mi ni pé ọ èèyàn sọ̀rọ̀ fìlìmáàdì lórí ìtẹ́ wàkàlà àti ń gbà di káàlù kéèyàn tó máa di káàlù yóò lè lọ́mọ ogójì ọdún jọmọ́ tẹ́wọ̀n pé káàlù ọ̀rọ̀ sísọ káàlù tó yẹ kó tó máa báyìí ó sí pé ọ̀rọ̀ nígbà tí ó di káálù ọ̀rọ̀ níbi bẹ́ẹ̀ di ọ̀rọ̀ àrà ó ti bẹ́ẹ̀ di ọ̀rọ̀ tábí tẹ́ gínú tábí dára lọ́nà òṣè fi fi ń ṣìrègún lé ìṣà lórí tó àgbẹ́bẹ̀mí náà bá ń bẹ ní káálù tí wọ́n náà bẹ ní káálù táwa ń sọ̀rọ̀ báyìí nìsín àwọn ọmọ ni ṣùgbọ́n tí ànábì ìṣá ó ti kúrò ní nọmọ lọ́lọ́wọ́ ọba náà ṣe é fi ń ṣe kínú níṣẹ́ ní kèèdí káàlù tọ́lọ̀ mẹ́ gbé kúrò láyé láwí olóòrìnlá ọ̀gá sọ pé ó kúrò láyé ó lè dìyẹ̀ mú ọ̀ tó kèèdí káàlù ńgbà náà ìgbà ó bá tó padà wáyé ní ó tó wá di lọ́nà tí wọ́n sọ pé àìsá inú ìdẹ̀rà mi tí mo sọ pé tù kálímù náà sáfìlì máa dì ìgbà òpó ń lò táwọn èèyàn òrò kó yẹ kọ́ sọ̀rọ̀ kí lọ́ọ̀sì ń gbà wàkálá ìgbà tó tún di káálù táwọn èèyàn ọ̀tún sọ̀rọ̀ kẹ́lìmọ̀ pé ìsọ̀rọ̀ ayé méjèèjì ó ti ní kínú yàtúrí pé ń bẹ̀rún náà ìṣára pé àní ń padà bọ̀ ó ti ṣe kí ó ti o torí àkókò tání yóò virus ọ̀rọ̀ yìí kò di káàlù tó bí kúò ti kúò ní kínú tó bí gbé kúò láyé kò káàlù

Wàtàwòrátà wà l'Injìl. Ọlọ́wà ní máa kàwọn tí ó ìta ṣe táwọn èèyàn kan ìṣòrí gúrà bàwà lúwà ní pé. Wà ìntàkùlókú ní láti ní kàhárí àti tọ́ èrì bí ìrìnrì. Ọlọ́ nígbà tí wọ́n mú sí tọ́lọ rẹ̀ mú àmà òkúta káàrí àpẹta àdàpọ̀ mú mi. Tọ́ mú tọ́ wá mọ́jẹ̀ gẹ́gẹ́ bí ẹyẹ bí ìrìnrì pẹ̀lú yọ̀ndé ni ọlọ́lọ́ ti mọ́jẹ̀. Ọ gẹ́gẹ́ bí ẹyẹ lára ó sì di ẹyẹ lóòótọ́ pẹ̀lú kíyọ̀ndé mi ọlọ́run. wọ́n tó bẹ̀rẹ̀ ó lè àtùmọ̀ àwọn abẹ́rẹ́ sọ bí èdè mi. ọ̀n lajú ọgbọ́jú ọ̀n lápí ọ̀n lápí abití ọ̀n wa dẹ́dẹ̀ sàn àwọn ẹni táwọn èèyàn kí ẹ̀rọ pé wọ́n lè gbọ́rọ̀ ẹ̀dẹ́ tí wọ́n bí lẹ́ni tí ò gbọ́ ni ọ̀n sì ṣe lẹ́ni tí padà ń gbọ́ olúwa tó sọ wípé. nígbà tí ìwọ ti kú táwọn èèyàn ti kú tán ìrẹ́ ìta tún jí wọn padà pẹ̀lú kí ni o ìyọ̀ndé ìlú ọlọ́run náà. wà Ọlọ́run ni ọlọ́run ọba mo tún wá gbà ọ́ kúrò lọ́wọ́ àwọn Banu Israel. Ìdí sáhùn bí n bá yí náà. Nígbà tó mú àwọn àlàyé ọ̀rọ̀ wá fún wa. Bàkọ̀ọ̀lá lẹ́rí ìrẹ́jẹ́ fọ́rún mi hún ilẹ̀ wọ́n ń wì. Àwọn Yẹ̀húdí

ọ̀nà pa eni yi ona làápa kí ni ó làápa yóò eni na ni yóò ráyé ma eni na si la gbọ́dọ̀ gba ẹ̀mí ni ọrùn rẹ iye ọlọ́run wa ń le lori lórí bàbá lọ́nu sórọ́tù nìsà ibi à ń one fifty seven Quran chapter lọ báyìí àti ń dé kínú àti kan abátúmú àyà kan yíwá tán kan abátúmú átúmú àyà kan àwọn àyàwá àmú àyàwá lè ní insha Allah torí lè ní àmú àyàwá àmú àbíìfì wa àwọn àbíìfì wa pọ̀ àké díẹ̀ díẹ̀ fún wa a wá mú ọ̀rọ̀ àwọn àfáà wá jẹmọ́ lórí ọ̀rọ̀ àwọn àfáà àtàwà mú yìí àwọn àbá ẹ̀ àmọ́rọ̀ wọn ẹ̀ ẹ̀já lọ sínú súrọ̀tù nìta Quran chapter four aya one fifty seven olúwa ní ọkọ́ọ̀lì. wọ́n kọ́ olè ní ìnà pàtàkì Lábí ṣákẹ́ mi. Tọ́tú ọlọ́run. Rárá bí من علم إلا اتباع أبدا والله العظيم وما قتلوه يقينا بل رفعه الله إليه صدق الله عزيزا حكيما وإن من أهل الكتاب من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا أوه أوه يهودي Nígbà wọn wá kóra wọn jọ tí wọ́n ti ká ànábì wa Ìsá alayhi salatu wa salam tí wọ́n ti ká ànábì wọ́n ká mọ́ nù wọ́n ti wá fọkàn sí pé kò sí bí ó ti ṣe lè ní àwọn òṣèlú nù èmi náà làwọn pa tọ́ wọ́n sì wọlé lóòótọ́ àmọ́jọ́ náà ẹwọ̀n lọ sí àwọn ìrìwáyà rẹ̀ tó yẹ pé ọlọ́kan òjọ̀kan ni àmọ́ ṣáà fún wa pé nǹkan kan inú léwu náà inú ibi tán wà ajábẹ̀ náà ni isa gbàgùn kè tóbi lọ́bọ́ ìjọ náà òru náà ló lọ sánmà tọ̀ sábàwù wá ni ọlọ́wọ́ bá wá gbé sábàwù kalẹ̀ pé tọ̀ ẹ̀ afẹ́ kan rí nǹkan pa wọ́n pa ẹlòmíì ẹlòmíì ìbọn bá wá pa wọ́n mọ̀ ṣe bóun ni ẹ̀yíṣà tí ó ike ìjọ náà ṣábáwù ẹ̀yíṣà ni wọ́n pa èéṣe ẹ̀yíṣà kódà nínú àwọn ẹ̀gbà wákàrí tó wá àwọn kan ní àníjọ́ náà pé ọjí sáré tọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣe lálẹ́ ìlú mi ń lọ wà mọ́ ta ni ó jura rẹ̀ lẹ̀ mo sì ń tàbí òun púpọ̀ náà ni ó ń làwọn yahudi yóò mú ó ní wọ́n sì ṣe àbòsí ìfún òun àníjọ́ náà ọmọ ìkéré kan ló náwọ́ nínú àwàrí yìí èmi ò fi rà nílẹ̀ ni ìwọ́ kéré abáwọn tó dàgbà ni ọlọ́mọ yìí làkọ́jú lọ́wọ́ ìkàlùkọ́ tí wọ́n náà ní ìwọ ọlọ́lọ́wọ́ bá pè lọ́mọ àlùjẹ́nà mi ẹni mi ní sábàwù ẹyí sábà tó kí ni ó darẹ̀ ẹyí sáńkù ke àwọn wọn ní wọlé ó ń da ó ń da ó ń da ẹni ni wọ́n mú wọ́n mú tán ọ̀pá ọkàn bá gbélébù náà bá pariwo kí olúwàríwà kọ́ lè yìí iná pọ̀tà iná ìsábínà maryama rasulullah ìbìnà mọ́mọ̀ jẹjí mọ́bí tó bá ilé Sọ́rí ìgbọ́rọ̀ gbogbo ń jà lọ́wọ́ ìgbógun kan lọ́rẹ́ ìjà o tó bá ti ń jẹgi ọlọ́sìn ó kàn kan mọ́kọ̀ rẹ̀ ni ó ní ẹ̀pẹ́ oge éjì mi ò wàkọ́wọ́lì him wàkọ́wọ́lì him iná pàtàlọ́lọ́mọ́sí àárín ìtàdẹ̀nà mọ́ríyàmọ́ ọ̀tún ọlọ́run wá. bá jẹ́ wàá zọ́bọ̀ jẹgi àwọn ló bá wọn kó ráàkó gidari wàkọ́wọ́lì him olúwàbọ̀rọ̀ tẹ́rí náà bá ní israẹli àwọn wíkì tán pariwo àdìpá o àdìpá gẹ́tù o àpá ìṣọ́ o ọlọ́ni ní bò. wọ́n Wà máa bálágún ohun aláàkìrín tí ó bí hàlà. A ti ta Jésù o, a ti ta Rọ̀túlà ládúgbò ẹ̀ lójíjọ Ọlọ́run, ọmọ Mọ́ríyàwó a ti pa Ọlọ́run ní níbo, wà máa kọtàlú ohun wà máa sọ̀làbù. Wà máa kọtàlú ohun wà máa sọ̀làbù. Ọlọ́run ní níbo, kèé ṣe الذين اختلفوا فيه لفي شك alábí ó ti mọ́ wọ́n àwọn tó ń jà yíyàn pé wọ́n ká ní wọ́n tẹ́lá pẹ̀lẹ́bù ní ọlọ́ni àwọn gan ilẹ̀ méjì ń bẹ ní ẹ̀mí wọn náà torí ń dá àwọn náà padà rókùn tẹ́sà àwọn tẹ́ ní ọpẹ́ ẹ̀gbá ṣẹ́ẹ̀sì ni ó lákàn ó ní òní ó dà tọ́bá lóǹkan òwádà tẹ́pà yìí nǹkan pìjẹ́ǹtì ó jẹ́ pẹ̀lú àbúwá parí lórí wá bí ní wà iná lẹ́rí iná sọ́là fún bí i láti ṣákín ọlọ́láwọn gẹ́ níyè méjì lórí ẹ̀ kò dá wọn lójú ọlọ́ni ìmọ̀ kankan tó yẹjú òsì fún wọn bẹ́ẹ̀ àbọ̀n àbámọ̀dáná ń tẹ̀lé. Wọ́n máa pàtà lóòrùn yá kí ìyá. Olúwa ní wọn pa Yísá ní tó dá wọn lójú o, Yísá ní bó wọn pa rárá bí kèrè kèrè mọ́. Báwọn bá àwọn lọ́hùn ilẹ̀. Tó ayọ̀kọ́lá dé yìí. Bá ó ṣe sínú ó kílẹ̀ tó bá rọ̀ fá àhùwọ́wú tọ́ ẹgbá ní ẹmú ayà kan wá ayà kan yìí bá rí sínú bá rọ́ bá mú lọ́rùn ìlàyìn àwọn náà wá yìí wọ́n ṣe kínú wá yìí ṣọ́mọ bẹ́ẹ̀ wá yìí ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀bẹ́ ni ọlọ́run tọba díkú ọlọ́run máa ń ṣe sínú ó máa ń gbé ẹni wọn ọ̀dọ́ lọ́nà ni mo wà ṣúrátùl Bákọ́rà sì jẹ́rìí síbẹ̀ lóòótọ́ Quran chapter two aya one fifty four kan ayé ẹ̀kọ́ ni Quran chapter two aya one fifty olú aníwà látẹ̀kúlù lè máa yóò kọ́ta lù fi sàbí. wọ́n látẹ̀kúlù lè máa yóò kọ́ta lù fi sàbí láàyè àmúwá. àyùwá. bal àhíyá wọ́n láti látẹ̀sùn. olúwa sàánú wọ́n sàánú ní wà látẹ̀ kúlú lìmọ̀ yíkù tàbí fi sẹ̀bílì láà ọlọ́run ni ẹ má pè wọ́n ló kú o bálíkí ni o ọlọ́run láláyè ni wọ́n o ẹ̀yin lẹ́ẹ̀kan mọ́ o ó bá ń bí ìtọ́lọ́ ọba ní ìdá rọ́bì yìí yorùzàkó ọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n ti ń ṣe ìjẹ fa àwúlọ́wú pínlẹ̀ pátá wá gbé lọ sí àwọn ní à ah, ẹ kíyèsí ẹ kíyèsí gangan o bá rọ̀ àwọn lọ́wù yìí ọlọ́wọ̀ bá sọ láàrin ayé ẹ̀kọ́ tó bàbá tún lọ Imran Quran chapter three ayah fifty five ọlọ́wọ̀ tún kí ní repeat ya Isa إذ قال الله يا ومطهرك للذين كفروا أيوة الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة يا مريم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون Ọlọ́run ni ẹ máa wo bí ayé yìí náà, ayé padà bọ̀ wá sí ibi tó a ti ń bọ̀, àbá àbìdọ̀ ní.

tẹ́yà máa sì wó bá ń lóòtọ́ ẹ̀ẹ́dẹ̀ rò pé ah, àwọn kìíní ìlú mọ̀dàbí pé wọ́n káàkiri ọ̀rọ̀ sọ lóòtọ́ láàrín kankan wí ìrọ́rọ̀ ń pa torí pé ìbẹ̀nú àlùkùránì náà ayúbẹ̀kọ́ ni tálùkùránì ló tàwáfà yìí náà tí ó sì túmọ̀ sí pé èèyàn kú àbó túmọ̀ sí kúnbẹ̀ tó túmọ̀ sí búmẹ̀ <laughs> tọ́ nígbà ó bá túmọ̀ sí pé kò wá túmọ̀ sí kúnbẹ̀ kí ló tó wáyé pé ẹ̀yin wá sáà fẹ́ yarí pé dandan dandan eléyìí náà gbọ́dọ̀ ó gbọ́dọ̀ túmọ̀ sí bẹ́ẹ̀ sì nínú al gbogbo egbogbo tó wá láti ibi tàwáfá ayúbẹ̀kọ́ àwọn ọ̀nà méjì láríbá fi lò al ni kan yóò túmọ̀ sí kú lóòótọ́ ayúbẹ̀kọ́ yìí ìyẹn níbi tọ́lọ̀ ọba ti sọ̀rọ̀ ẹ̀wàlẹ́dínà ọlọ́ọ̀bá tọ́ bẹ́ẹ̀ náà láti wá rí náà nígbà tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó bá tún lò ń bò míì àwa lò sí pé wọ́n ṣe kínú wọ́n sùn wípé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ní ó mú àwọn ẹ̀mí kan tó yẹ pé ó tà wá fa wọn ayé ẹ̀kọ́ ni àwọn tó wá tà wá fa wọn yìí yóò wá fi wọn yóò tún wá jí wọn padà yóò ṣe kínú àbá ìyájá ni mọ̀ pé ajá sí pé tàwáfà yìí ó ti nítumọ̀ mélòó báwọn ó ti ní ìtumọ̀ méjì tọ̀ tó bá pé ti wá ní ìtumọ̀ méjì kí wá ló dé yẹ pé ìtumọ̀ ẹyọ kan péré òun náà ní ni ó lẹ́yìn wá dẹ́bì ní sẹ́wọ̀n pé àbòsí ti jẹ́ kí ni wà ó ti wọ́n ó ti jẹ́ kí ni àbòsí ti wọ́n tó bàbá hàn tá a fẹ́ ṣe ìsọ́ ń táwọn ṣe ni pé áyà méjèèjì àwa àmì ìtumọ̀ méjèèjì àwa gbé kalẹ̀ àwa wò pé tọ̀ àárín yìí ìtumọ̀ wo làwa fún gbogbo ìtumọ̀ tá a bá wá fẹ́ fún májẹ̀mú tó béèrè ìtumọ̀ ni o gbọ́dọ̀ tako nǹkan mi nínú alukur'an kò ti gbọ́dọ̀ tako nǹkan mi nínú kíni nínú àfíìsà nẹ́bùwà Muhammad pẹ̀lú àjùjúlọ tó bá tó ẹjẹ́ pẹ́ta wá tù tọ́ tẹ́ bá lọ rèé tu pé ó kú ni nísìn àwọn àdísù mùtàwátírọ̀ tó wá wá tó pọ̀ jàǹtìrẹrẹ tó ní kéèkú bóòlẹ́ ti ṣe lùkùránì tó mọ lùkù bí pé ó tó bá ti wá rí rẹ̀ ẹmú kejì ìtumọ̀ tí ó ní já pé òkú níwára gbé ìní mùtàwàfííká wàrọ̀ fíúká ìlàyà èmi ọlọ́wọ́ yìí múrẹ̀ ìsá ìwà pún ọlọ́run tó sùn bọ́bá wá sún kí wá sí kí ni wàrọ̀ fíúká ìlàyà àwà jẹ́ wá sọ́dọ̀ rẹ̀ àwọn àwọn tẹ̀sí wá ní kò lé tó tọ́bá ní ní mo bẹ́ẹ̀sì nínú kéwú àwọn wáwù táà rí ń bẹ̀ yìí kò túmọ̀ sí tẹ̀rìtì àbótúmọ̀ tẹ̀rìtì wáwù yẹn tẹ̀rìtì tó wá túmọ̀ sí pé ilé mùtà àfíkà ìpadà pa ọ́ ìgbà fi ama mi wà mùtọ́ ẹwájá wo pé ọlọ́wọ̀n ọba sọ ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹ́ pé bá rọ̀ ó tún wá sọ ní pé wà rọ́ sí mo fẹ́ gbé ọwa sí ìgbéwá sọ́dọ̀ rẹ̀ ó ti kú lọ́dínárì ìgbéwá ipá lọ́hún eh, fẹ́ gbé sọ́dọ̀ ó ti kú lọ́dínárì irú tàwọn tó kù torí pé tọ́lọ̀ bá ti ní gbogbo àwọn òkú ọ̀rẹ́ ni ọlọ́run tọ́wọ́ tọ́ máa ti wá ìndàrọ́bì yìí yorùdákù ọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n ti ń ṣèjẹ ìmú fún wọn a jẹ́ pé ìmá tẹnumọ́ ti ríṣẹ́ yìí tí ẹ ti yàtọ̀ sí àwọn ẹni ọlọ́run tó kùnù àti ìgbé lọ tọ́lọ́run ọba gbé ìlọ sọ́dọ̀ ọlọ́run ọba gbé ìlọ láàyè kèéṣe tòkú إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا أيوة من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة So متوفيك àti nínú kéwú ti tẹ́rí náà lùkùrá ìlẹ̀ ìtúwẹ̀ mẹ́rin lọ́tú. Àìwá mútùmọ̀ kan kájẹ̀ jínú. Àlùkùrá ìlẹ̀ lọ́tú lọ méjèèjì èdè lárúbá sì gbé méjèèjì wá táàbá ti wá tú àátú ní tútú tí ò gbọdọ̀ lọ tako nǹkan míì nínú àlùkùránì ni ó àbínibó sókè ẹ̀bá ti ń tú pé inú mùtàwàfíkà èmi ó pa ó sì ti pa ẹbájú ọtú wáhùn ẹ ti lọ rèé tako àyà ẹ ti lọ rèé tako àwọn àdídé yẹn mùtàwàfírọ̀ ni wọ́n tó ẹgbẹ́ kọtẹ̀ ẹ̀yà tó subut àwọn àhàdídì jẹ́ kí ni kọtẹ̀ ẹ̀yà tó subut tí yóò gbọdọ̀ tako tí yóò sì gbọdọ̀ go against tó tẹ́bá tí wá lọ ń túbà ìfẹ́ ẹnu yín ló kù fẹ́fẹ́ dì múnú ẹ gbọ́dọ̀ wá tu nítú tí ó bá yà yẹn lọ tí ó sì bá wọn àdìsí lọ ọlọ́run wá ní èyí gbé ọ lọ sọ́dọ̀ ọlọ́run wá gbé Ìsá alayhi salatu wa salam ọlọ́run wá gbé lọ́dọ̀ ọlọ́run wá ní bákan náà wà mùtọ́ ìlúkà wà mùtọ́ mọ́dá wà mùtọ́ hírò èyí ọlọ́run tún wá fọ̀ ọ mọ́ wọ́n lọ́dọ̀ àwọn kèfèrí gbogbo ìdọ̀tí tó ń wípa ọ̀rẹ́ wọn tún wá fọ̀ ọ mọ́ lára àfọ̀mọ́tọ́lọ́run fẹ́ ṣe fún Ìsá ó ní kí padà wá tí ó tún wá padà wá ṣe wà máa kọ́tà lúhù wà máa sọ́là lúhù tọ́lọ́wọ́ ọba wì ní ọlọ́wọ́ òparọ́ rẹ̀ o tí padà wá tó bá padà wá àwọn tó sì kú náà tó láwọn bá ti ń wì ti kú wọn kàn náà bá lùkù ráàmì ti tó àwọn ògbé bí sábà dé tẹ́ẹ̀lẹ́ ti pa òun ló tún wá padà wá sí ilé ayé olúwa ni wàjá inú lẹ́bínà tàbàáwò kafáwòkọ lẹ́bínà káfàrò ìlà yóò mìíràn kìyà mọ́ wàjá inú lẹ́bínà tàbàáwò kafáwòkọ lẹ́bínà káfàrò ìlà yóò mìíràn kìyà mọ́ lọ́mọ ìlàyà àrùjẹ̀rùkún fa'ákún báyìnàkún fi máa kún tún fi hítàkùn kí ló mú

ọlọ́run tún wá ṣe fáàrí lẹ́yìn ẹ̀ olúwa wá ní àjíìzán tẹ́bí ọlọ́run ọba ọba yí ọba bí yìí ní mí èmi lẹ́ni tí ó ṣe nǹkan jẹ́dì kò ṣe rí tó ó bọ̀ sí pé ìgbé e lọ sókè nì ó lè fẹ́ máa rí bákanbàkan lójú yín ẹ má gbà wípé èmi ọlọ́run tí mo ṣe bẹ́ẹ̀ èmi náà ní kínú èmi náà mo tó ṣe torí pé àzíìzù ni mí kò sírù mi kò sẹ́ni ó lè dàbí mi iyì mi náà ló tó bẹ́ẹ̀ hakima ó ní àwọn àbá ni wá ní in tó gbọ́dọ̀ tó wá máa ròyìn ààrẹ báhùn tí ń fọwọ́ sọ̀yà báhùn in fún inú pé ilé ó ti kú ò ní irú bá ti máa ń gbókú àwọn ẹni ọlọ́lọ́ bá ti kú tọ́jẹ́ ni ọlọ́run nínú àwọn ànábí ọlọ́run àbáwọn ẹni eré àwọn pàwọn ló kú àwọn o ààyè náà so ìyẹ́ ti wà tí yóò ti wà ó ti agbá ti mọ̀ yóò ọmọ ilé ìtọ́ lóòun sọ yìí ó wá jẹ́ special one lọ́lọ́wọ́ jẹ́ tí wọ́n ń yìn rẹ̀ pé wà kana Allahu azizan hakima ọlọ́wọ́ ọlọ́wọ́ ọba ọba bí ìlò hakiman ọba tí ó sì ní ọgbọ́n òní ọlọ́ọ̀bà ṣùgbọ́n àwọn tààrà olúwàtí wájẹ̀ síwájú pé wọ́n lè àhìlì kìtàbí ìlà aláyò nàbí ní kọbílà máa Ọlọ́ni àti kó jẹ́ sí pé wọ́n ní gbàgbọ́ sí ìsá kọ́bẹ̀lá mọ́ọ̀tẹ̀ síwájú kó tó di pé kí ni ó rí pé yóò kù. Tó túmọ̀ sí pé àwọn ẹni wọ̀nwọ̀n yí ń padà bọ̀ wá ní gbàgbọ́ sí ìsá wà ìmín alìlì kìtàbì. Olúwa ní kò sínú àwọn ta fún tíra yìí, àyàfi Tọ́tọ́ di pé Ìsá òkú, èyí mú tẹ̀sí ìgbọ́n Ó tọ́ di pé Ìsá òkú wọ́n padà nígbàgbọ́. Ta ẹwà wọn tá tú sí bí ẹ̀ bá wá padà sínú àdìs àgbẹ́bì náà àwọn tẹ́ bá ń bẹ̀rẹ̀. Ike ń gbà tí Ìsá bá padà dé, gbogbo ayé pátá oní òṣèkínù. Gbogbo ni wọ́n gbà fún. Kò ní sí ìbàjẹ́ kankan lórí ilẹ̀ mọ́ lákòókò náà, ara ń tí mọ̀ wá ṣe kínú. alùkùránì gan ti sọ ara tí ń bọ̀ wá sí báyìí ṣe ní bá ń bí ọrí kí ní ń bọ̀ wá ń bọ̀ wá sí pé wà ìmìn alìlìkìtàbí ìmìn alìlìkìtàbí ìlà mìíràn nàbí wà

kìí ṣe òpin tí tí ń bọ̀ wá ṣe ọ̀kan nù eléyìí náà ẹ bá ní ẹmú àyà kan ẹ̀rọ̀pá tí mú àwọn àyà wá báyìí ó yẹ kí wá ní ìṣonú Al-Qur'an súrọ́tù Zukhruf súrọ́tù az ibẹ̀ wà á wá kí ọ̀rọ̀ àwọn àbá wa nílẹ̀ Yorùbá Al-Qur'an ní táwọn bàbá wa náà tú tó yé bá ní ìsìn àwa tún àwa tún tu náà á bì ṣàlàyé ọ̀rọ̀ yìí ah Kùránì Yorùbá yìí ti gbó tàbí kìí tí mo jogún lọ́wọ́ àwọn bá mú kọ́bà rẹ̀ ìjọ mi náà jogún lọ́wọ́ àwọn bàbá ti nínú ọ̀dún mo kálí rẹ̀ ti já tán ọlọ́run sàmì ẹ̀ tọ́ ṣúlọ́tù Zukhruf landlord oye aya nọmba sixty one ọ̀ tí ìdí sí àfà ó níyàn tọ́lọ́ pàdàkà yorùbá rẹ̀ náà ẹ̀ o aya sixty one ń lárúbá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan á wà ké yorùbá rẹ̀ náà Oya kí ló lọ, wà iná húlà ilmù lìsá. Wà iná húlà ilmù lìsá. Ayọ̀. Fàlátàm fàlátàm tàrún nàbí ha wà tàbírún. Hádá sírátún mustaqim. Ṣárí ayà yìí, ọ̀rọ̀ ká ti ń bọ̀ wájú ayà. Ó ní bàbọ́lá ọba ní pé wà lámọ́ búrí bá bínú Mẹ́ríyàmà mọ́sàlá ní ìdákọ̀ òmúkà mínú yẹsùdùn. Ó ní jọ́dá nábì kí ayà kan fáwọn tèfèrí àwọn kùrẹ́sí jọ́dá nílùú Mọ́kà ike a ah, ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ilẹ̀ fún wa mẹ́ta àbùdú na mìjú lè láyé hasabu da annama an tún láhàwà lúwùn olúwa ní ìnàkùnmọ̀ mẹ́ta àbùdú na mìjú lè láyé Gbogbo yín náà wọ iná ọ̀hún, àwọn tí ń bẹ̀ẹ̀bẹ̀ náà ti fi jọ́ náà rọ́ mi tó fi lẹ́nu wọn tó yáà, ah, àwọn onẹ́kẹ̀ àkùnṣàtà ń bọ́, a bá jòkó, bí kan nù wọn ti lẹ́nu tó nílà àbájọ́ pé ah, àbọ̀ ọ̀gbọ́n tí mo mọ́mọ̀ kéni ó mọ̀ láwọ̀ owó ọ̀nà àti ń tà ń sùn

ولما ضرب ابن مريم مثلا إذا قومك منهم يسجدون Ọlọ́run nígbà tó wọ́n fi mú Yẹ́sájá kò júwe pé àà ìta náà àwọn èèyàn sí, ọlọ́run ìdákò mú nínú yẹ́sí dùn. Ọlọ́run àwọn èèyàn rẹ̀ wọ́n pariwo pé a ti wí ni o, a ti wí o, فقالوا أهالهتنا خير أم هو فقالوا أهالهتنا خير أم هو ọwọ́ sọ bá nẹ́bì kẹtọ̀ kí àwọn òta tí wà ló wá lóore ní àbí ẹ́rísà rẹ̀ ló wá lóore báyìí nígbò bá ti ogun náà níwò jọ wọn náà máa bọ́ ọbọ̀ òun láka ilẹ̀ ajá ọlọ́dún mọ́ta olóhùn ọ̀rọ̀ ìta tó mú àwọn ọbẹ̀ jìyàn lásán ni òun ọlọ́run oníjà lásán wọ́n kàn fẹ́rẹ̀ lẹ́kàn mọ́ jìyàn unnecessary mọ́ta olóhùn أنعمنا عليه إن هو إلا عدد أنعمنا عليه إن هو إلا عدد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل Olúwarí inú wa ilá abẹ, ìsá ò jẹ́ ǹkankan kọjá abẹ́dún ẹrú wa ni, ànà àmúná àléyìí táa parí ìjẹ̀ra wa lé e lórí, وجعلناه مثلا لبني إسرائيل. A sì fi ṣe àpèjúwe kan gbógì fáwọn bàbá Ìsìráílà, bó jẹ́nu o. Ọlọ́run jẹ́ pẹ́ mọ́ mú ìsá wọnú ọ̀rọ̀ لجعلنا منكم ملائكة في الأرض يخلفون Ọlọ́run ni bàbá ṣẹ́ gan inú yí àbádọ́ máa màláìkà tí tí wọ́n mọ̀ orú lédè ra wọn láti lè wékà lè gbọ́ ọ̀rọ̀ wa gbọ́. Ọlọ́run eh, àti pé ẹyí sáàtẹ̀ ẹ̀tẹ̀ wà lọ mú àwọn tí ń takò àmọ̀ tẹ́lẹ̀. ọlọ́wà ní kẹwàá rí ìta tẹ́ ẹwà lọ rẹ̀ mọ́rọ̀ rẹ̀ wá o olúwa ní wà innahu la ilmun lissa'a fala tamtarunna biha hadha siratun mustaqim ọlọ́ni wà iná húlà ilmú lìsá wà lọ rí mọ́rọ̀ ìwájẹ́ ní sàpòdíwẹ̀ àpẹẹrẹ ní o ìmọ̀ kan ló nínú yóò bá bẹun táwọn ṣe ádámù ń ṣe àmójútó tó láwọn kan kọ́ kámọ̀ yàn àwọn ṣe ádámù kan ló kọ́ ní àmọ́ wọ́n ṣe ìṣẹ̀rọ̀ ìfà sẹ́ẹ̀tì kejì làwọn ọ̀tọ̀ làwọn sẹ́ẹ̀tì tó kọ́kọ́ yẹ̀ ẹ́ wò ńgbà táwọn tó kọ́kọ́ káwọn ṣe ádámù tó wá ṣe fáínà àyẹ̀wò gẹ́gẹ́ bí àwọn àgbà àfà tí bàbá ṣe kàmọ́lìjẹ̀ ládábí rahimahullah táwọn ń jẹ́ chairman tí ṣe kàdámù jẹ́ secretary lábẹ́ wọn ní ọjọ́ náà wọ́n wá tú báyìí pé. àti pé òun jẹ́ mímọ̀ kan fún àkókò náà. àfáàdá kò mọ̀ rush sọ̀rọ̀ alẹ́ ìyá àkànjú kó dágún méjìlá alábó ṣe sọ̀rọ̀ alẹ́ insha Allah tó wá farabalẹ̀ bá ń pè lẹ́yọ kọ̀ọ̀kan. àti pé òun jẹ́ mímọ̀ kan fún àkókò náà. wọ́n kọ́ sọ pé àti pé òun jẹ́ mímọ̀ kan ọdún ọmọ wọ́n tún wá ní fún àkókò náà ọdún ọmọ Yorùbá kan. àti pé òun jẹ́ mímọ̀ kan ọ̀rọ̀ nu. fún àkókò náà. ó jí mélòó báwọn tọ́ àti pé òun jẹ́ mímọ̀ kan mímọ̀ wo fún àkókò wo jọmọ́ ògbọ́ dákùn bá ń tún ké bá ń tún ké àti pé òun jẹ́ mímọ̀ kan òun jẹ́ mímọ̀ kan mímọ̀ wo fún àkókò náà fún àkókò wo tútù pẹ̀lẹ̀ kẹta. Àti pé òun jẹ́ mímọ̀ kan. fún ó jẹ́ mímọ̀ kan. Mímọ̀ wo? Fún àkókò náà. Fún àkókò wo? Ìwọ náà máa bí ẹni kiri yo kí ó jẹ́ tún wá ní ọmọ ọmọ ẹ̀yà kan ayà kan ni tó bá ń tún kí àfà àti pé òun jẹ́ mímọ̀ kan ó jẹ́ mímọ̀ kan èmi wá bèèrè pé mímọ̀ wo àhá fún àkókò náà fún àkókò wo آية كان هذا في الأدوات وإنه لعلم للساعة وإنه لعلم للساعة فلا تمتعون بها فلا تمتعون بها واتبعوا هذا صراط المستقيم هذا صراط المستقيم جماعة الأخوة يا جو كيس يا يو قالوا لكني جماعة كيس يا يو وإنه لعلم للساعة سوقي وبان دادا فا àti pé òun jẹ́ mímọ̀ kan mímọ̀ kan fún àkókò náà fún àkókò náà sáà kẹ́ẹ̀sì padà sínú Al-Qur'an tá a bá ti ń sọ̀rọ̀ ń pa sáà kí là ń sọ̀rọ̀ pa rẹ̀ a ń sọ̀rọ̀ ọjọ́ òpin ayé ni òpin ayé ni ọlọ́ni ìkẹtàrọ̀ bá ti sáà àtúwà ń ṣàkọlùkọmọ̀rù sáà náà nù sáà nù òpin ayé ti súnmọ́ olúwa sọ bẹ̀bí ayà nì olúwa ní wà iná húlà ilmùn ìmọ̀ ló jẹ́ ìmọ̀ ó jẹ́ ìmọ̀ kan ìmọ̀wó lè sáà àkókò náà àkókò wo tó ń ké nínú Yorùbá tó bá sì sọ pé àkókò náà náà ni wọ́n ti àrọ́fà rẹ̀ ó náà ti àkókò tá a ti jọ mọ̀ àkókò láti mọ̀ tọ́lọ̀ bá sọ wà ní àlùjáàmù òkè ayé lámọ̀ òpin rẹ̀ àkókò tà tí ó lẹ́yìn òpin ayéyàwó òun àkókò mi ìlúgbẹ́ jẹ́wọ́ albayaru wa aráwọ̀ bàbá yìí ọra tú pé káwọn ṣe tárí wọ́n ti wà ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ èdè lárúbáwá àwa nínú kìrá wa níwà iná wúlà ẹyìnmọ́n wọ́n wá kẹ pé wà iná wúlà alámúlì sáàbánké wà iná wúlà alámúlì sáà tó bá pe alámù nínú ké ìwọ́n jẹ́ àpẹẹrẹ á òun sì jẹ́ àpẹẹrẹ fún àkókò náà inú lágbọ̀n pé àpẹẹrẹ kí ni wọ́n ń jọ ń gbà náà àpẹẹrẹ òpin ayé bóòdì ó ti wájá àpẹẹrẹ òpin ayé ìṣọ̀kalẹ̀ rẹ̀ ni àpẹẹrẹ tó tẹ́rẹ bá ti rí báyìí jẹ́ mọ̀ pé tó òpin ẹgbẹ̀dínú lọ́mọ̀dúnwá ni ẹ̀yìn jẹ́ wọ́n ń tapò kí ayé fàlá tẹ̀mtẹ̀rún nàbí ha ọlá ni ẹ má lọ ṣe má ní èméjì ẹ má má lọ dáútù àlẹ́ ọ̀rọ̀ pé ayé o ẹyà tẹ̀lé mi o ilé ni ojú ọ̀nà tó ṣe kínú tó ju dédé yọmá ayà tààmúwàyí ayà kí olúwa ẹwà wo gbóná nǹkan wá tẹ̀lé olúwa ní wà láyẹ̀ ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين Ọlọ́run ni mọ́jẹ̀ tí ṣe ìtọ́nù ó dà yí lórí rú o, إنه عدو ọ̀tá tó fojú hàn gédégbé oníkíní jẹ́, oníṣe ìtọ́nù jẹ́. Ọ̀tá tó ṣe kínú So tí ẹ̀bá ní ẹmú ayà kán àti mú kíni wá báyìí, ayà So eléyìí, ó kọ́kọ́ jẹ́ àwọn ẹ̀rí Al-Qur'an tó jẹ́ a mọ̀ pé àní ìta ṣe kínú ń para wọn. Àwọn ẹni tá wá ń wí yìí náà, àwọn náà mọ́ mú àwọn ayà kan wá, àmọ́ ìjòkó wà ilé ní tẹ̀kìrìrù lábẹ́bí ṣe kí ló pé a fẹ́ establish òdodo lẹ́nu ni, rùdúrù ò ní pọ̀. A ní wulẹ̀ ṣe ìsáàrọ̀ àádìídì fún lódìdí ìjòkó mi pé ṣubuhatun wà rọ́dọ̀ àríyà jẹ́rì mọ̀ pé amúra yìí rárá ṣubuhatun yìí ni pé àwọn ìrújú wo làwọn ẹni tán takò náà wà ní tẹ́fàánà sáàbí ní pẹ́ẹ́ pẹ̀lẹ́ rí ẹ̀rí lọ́dọ̀ wà rí àwa ní àwọn ni kìí ṣẹ̀ rí àwa kó o dáre pé ẹmọ sọ báyìí kódà ìní ìtàwọn níta ti ẹrẹ ti kánú wá gan àwọn ìgbọ́ jáde àrí kó jáde àmọ́ ẹwà rí kó jáde o ẹ̀rí kó jáde o àwọn òwà bá yín kọ́ àwọn ìlú jíjáde bí àwọn báyìí àwọn ọ̀rọ̀ dẹ́ẹ̀ sọ àwọn tó ti sọ yìí àwọn bàlátìbà ti sọ ní àwọn màláhìbà ti sọ ní àwọn báyìí bá ti sọ ní kódà àfá àbá inú àwọn àfá ìsìlámù ó sọ ní ọdún wo lọ́sì jáfa tẹ́lẹ̀ màá rí sáfà àti tó lọ jìnà jìnà àwọn ẹbí wọn máa ń sọ ní ọ̀tọ̀ tó jáde bí àwọn tó yẹ kí wọ́n ti kínú tí wọ́n ti sọnù fẹ́yányá ni tọ́ àwọn akọ àwọn yìí náà wá àmọ́ yìí ò ní jẹ́jọ́ ìyẹn ṣubuhatun wà mada wà rọ́dú àmọ́ ìtàbẹ́ ṣe lẹ́nu pé àkọ́ọ́bẹ́ ṣe tẹ̀kìrì ká mẹ́rin wá tẹ́ gbọ́dọ̀ tó bí ẹ̀yìn náà mẹ́rin tún wà ní ká mẹ́rin tiwa náà wá ó làmúwá báyìí amẹ́ríkà bá kí n sọ náà adọ́gbọ́n fún wọn ní ẹ̀kọ̀kan èèyàn mọ́ fún ẹ̀yẹn dápín jẹ́ rẹ̀ so eh, bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ pẹ́lẹ́gẹ́ ẹni bá rí ló ti ń bú àfá islam ah inú èyàn nígun ah aláìrúbà ló ìhí tí ilẹ̀ yorùbá náà ní ayé tí wá gbólè tó gba tó gbọ́lẹ̀ báyìí ah àmà bẹ̀rẹ̀ subhanahu wa ta'ala tọ́ ẹ àwùjọ wa ọlọ́run bá wa tó ṣe yóò bá wa tó ṣe yóò bá wa tó ṣe yóò bá wa jẹ́ kí gbogbo àwọn kálapàlà yìí ọlọ́run bá ka fún ilẹ̀ ẹja wa wọnú àdìs ànábì tẹ́wárí lórí àwọn àdìs yìí

ogójì kí ṣe 40 kí ní 50 àádọ́ta bí ṣe kí ṣe ọgọ́ta bí ṣe 60 tààdọ́rin mẹ́rin ikú yóò kèéjì àṣẹ 70 náà láwọn àdìsì lọ́wà ó rẹ̀ fẹ́ náà wọn àfá ó sì lọ rí pọ̀ àwọn ẹ̀rí bí 100 wà ní ó wá láwọn àdìsì nínú

إخوة لحلات أمهاتهم شتى ودينهم واحد وإني أولى الناس بعيسى بن مريم لأنه لم يكن بيني وبينه نبي وإنه نازل وإنه نازل alábùwà Muhammad sallallahu alaihi wasallam ó láwọn ọmọ àwọn ànábì ọlọ́tẹ̀rí ìkọ̀ ọmọ ìyá ni gbogbo wọn kí lápé ìkọ̀wà tún lè àlá ọmọ ìyá ni gbogbo wọn tí ó dé bí bàbá ní bàbá ọmọ bàkan bàbá kan ló yẹ ni ló bí gbogbo wọn àmọ́ òmàátù ṣàtà ìyá wọn ló wá yàtọ̀ wà dínú wà ẹ̀ ẹ̀sìn tí gbogbo wọn wá mú wà ní ẹ̀sìn mélòó ni ẹyọ kan ni wà inni awla nasi bi Isa bin Maryam ó ní èmi sì lẹ́ni tí ó kan Isa jù tó lẹ́mọ Maryam lè ánà ulam yẹ́kùn bẹ́yìn ní wà bẹ́yìn àwọn nàbí torí pé láàrin èmi àti ẹ̀ ànábì kankan ò sí láàrin wa wà ìnáwó nazil ànábì ní ìyíká tá a fi ń sọ yìí nazil yóò sọ kalẹ̀ wà ìnáwó nazil yóò ṣe kí ni yóò sọ kalẹ̀ ànábì ní kódà fa ìdá àìtùmú bẹ́ẹ̀ bá ilé kiri fa àrífú ẹ̀yà dámọ́ àwọn onímọ̀ nìkan ní pé bẹ́ẹ̀ bá ti rí ẹ ti dẹ́kínù ẹ ti dàmù ẹ ti dẹ́kínù yọmọ ẹ ti dàmù alábìnrin ẹ ti wá describe ẹ̀ fún yín rajulun marbu'un ila al-humrati وإن لم يصيبه بلل فيدق الصليب ويقتل الخنزير ويدع الجزية ويدعو الناس إلى الإسلام فيولك الله في زمان الملل كلها إلا الإسلام ويولك الله في زمان المسيح الدجال ثم تقع الأمنة على الأرض حتى ترتع الوسود مع الإبل والنمار مع البقر والذئاب مع الغنم ويلعب الصبيان بالحيات لا تدرهم فيمكث أربعين سنة ثم يتوفى ويصلي عليه المسلمون alábùwà muhammad arábìnrin tẹ́ ìbárí rọ́dúnmùn mọ̀rùbọ̀ èyàn kan tó ṣe pé kò ní ga púpọ̀ kò sì ní ṣe kínú kò ní kúrú púpọ̀ ẹgbà tẹ́bì tí ń jù yẹ ẹgbọ́ àwọn àpẹ ìdáǹbánu tírawa rẹ̀ kò ní ga púpọ̀ kò ní ṣe kínú kò ní kúrú jù ilẹ̀

ẹ mọ̀ rí báyìí nígbà atọ́rẹ̀ mi mọ̀ sọ̀rọ̀ ọ̀n ma pé yóò mọ̀ ní kọ́lọ̀ bíi yẹ́lò ó lè ní zàfàrọ̀n ẹ níbi aṣọ tó bá wọ̀ ẹ ó júwe bí ó ti gbà tó ń aṣọ tí kọ́lọ̀ rẹ̀ báṣọ tí yóò sì rí ó ni ka a na yaqturu ó ní irun rẹ̀ báyìí ẹ̀ẹ́rì tí ó mọ̀ kan bí ìgbà tó ṣe pé èèyàn tẹ̀tẹ̀ jáde nulẹ̀ wẹ̀ wà ilẹ̀ mi ò síbi wù bálàn bó ti ẹ̀ ṣe pé bálàn gbogbo ní síbẹ̀ ìyẹn ni bẹ́ẹ̀ ní mọ rí fóònù kankan wá kan ó gà sí dára fàyẹ̀dó kó sọ ní adábílẹ̀ àwọn ọmọ àwọn àgbélé yóò mọ kàn wọn wàyẹ kúkúrú ní kíńsì yóò mọ pẹlẹdẹ ìdọ̀dẹ́gbọ́n nù wàyẹ dá olù jizia kò ní lóun ó gbà jizia islam kọmọ sọtáà ìjà ò ní gbà mọ́ ní islam nìkan ló fẹ́ gbà àwọn afáàrẹ́ ìjìkí ní tó nínú àwọn tí wọ́n padà bọ́ mú wá rújú ni kátàrí yà bẹ́ẹ̀ sí ó ní ìgbà tẹ́lẹ̀ ìṣá padà bọ́ nìsí ṣé yóò wá dé ànábì ọlọ́run tí ó wà móbìnrin ìwà ni kò ní móbìnrin ọmọ òfin ni ó máa lò wọ́n ní ókè ni ó máa lò ń sùn ókè ẹ wá ní pé jíríà tó yẹ pé a ní kò ṣe pé òun òfin yẹn wá nù ń gbọ́ lẹ́nu ànábì so àájẹ́pá ànábì gẹ́gẹ́ ló fi kí ní ṣe gíní olóbi lọ́lẹ̀ ànábì látẹ̀lé mẹ́ torún gẹ́gẹ́ ti sọ kalẹ̀ fún wa ẹni tí ó kẹ̀ initiate ẹ̀ ní ọ̀rẹ́ tí ó jẹ́ initiate láti àbí implement tí ó tọ̀ bákọ̀ rẹ̀ ń jọ náà olú so ni ò ní sí mọ́ Islam ó ní wàyẹ́ di Islam ẹni sáwọn máa Islam fàyí olùkùnlá òfin zamani ìlú nílá lákùnlá fàyí olùkùnlá òfin zamani alìmílálẹ̀ kò láà ó ní gbogbo ìlànà kẹsìn kẹsìn táwọn èèyàn bá gbé kalẹ̀ gbogbo ìrànlọ́wọ́ bó parun níjọ́ náà lórí látọwọ́ Ìsá ilẹ̀ Islam Islam nìkan ni ó kù wàyí ò lè kó láwọ́ fi jamani ilmọ̀sẹ̀ àsìkò rẹ̀ náà ni wọ́n tún pa mọ̀sẹ̀ ẹnìkan tí ń bá Ìsá jókòó náà kẹsìn owó kan àlùmọ̀sí òyí orúkọ yìí náà ń wà fún sáwọn onímọ̀ tó pè ní fúlànà wọ́n ló kọ́ tẹ́ẹ̀kẹ́ àlùmọ̀sí òyí ẹnìkan ò ṣáájú Ìsá jẹ́rí gbogbo àwọn ànábì Ọlọ́run ó máa ń fi nǹkan tó fi ròyìn eléyìí yóò tún fi ròyìn eléyìí dáadáa tó bá fi ròyìn eléyìí tó ṣe kí débọ̀t alimasi ẹnìkan tá a fi ròyìn náà nábì ọlọ́lá nábì ẹ̀yìnsá masihu kan bẹ̀rẹ̀ yẹn ni masihu dajjal yíò náà ó bá ìsájú ọkọ̀ àmẹ́lẹ́ ìgbúlò bí ìsá ṣe lè fi ọwọ́ rẹ̀ bó ṣe lè fi dára tọ́wọ́ ẹni tó bá ti fọwọ́ kankan tí ó sì mọ̀ rí bó ti fẹ́ bẹ́ẹ̀ náà ni alimasi ad-dajjal àrẹ́wà Muhammad sallallahu alaihi wasallam olóò ni yóò wá pa alìbọ̀tí ad-Dajjal thumma taqa'u al-amana tó bá padà mọ̀ sí ìdàjáàlì tán ẹ̀rí pọ̀ yìí tá ń kà lọ́wọ́ báyìí ni o nínú ẹ̀rí mi yóò máa wá dàjáàlù káàkiri dàjáàlù náà wà máa sá káàkiri gbogbo ìlú tọ́ ibi tí ó wà àti dàjáàlù ó ti pàdé tẹ́ẹ̀fẹ́ ń bì ibo ni yóò sọ̀kalẹ̀ sí ẹ̀kọ́ àti ìkẹ́ báyìí àkókò ni yóò sọ̀kalẹ̀ sí ẹ̀kọ́ àti ìkẹ́ báyìí ìdí ìdẹ́nà àti ìsinmi lápadà sí insha Allah ó jẹ́ pé ọjọ́ ti lọ púpọ̀ o àmọ́ àṣẹ kí ni a ti mọ̀ pé alẹ́ yìí tẹ́ abẹ́bí ṣe iṣẹ́ ni inṣàlá ọlọ́mọta ràn wá lọ́wọ́ ọlọ́mọta gbà fún wa ó sì fún wa ní àsọyé kó fún jẹ̀mọ́ náà ní àgbọ́yé mo sì lérò pé bá fi ń sọ yìí inṣàlá tí ó tún sọ bí ó ti rí ó dàbí ọ̀kẹ́bí èmi ìjọ pé orí rẹ̀ ń kẹ́ àbí níbi ẹ̀gbọ́wọ́ kan ó tún sàámọ́lẹ̀ pé yóò dàbí ẹni tó ṣẹ̀ṣẹ̀ jáde ń balùwẹ̀ nínú ìwáyà mi tó káwọn àdífì bá lè mọ wá ṣàlàyé rẹ̀ dérú lẹ́bù báyìí kí wọ́n kan tún sì mọ wá sọ pé wọ́n ń takò ó sọrí kan síra rẹnu àdífì máa orí àdífì bàbá yìí o arábìnrin tó ń mọ̀tẹ́ kọ́ àmànà tó bá hátà tẹ́rìtà alùsùn máa lèbè wọ́n láwọn kìnnìún àtàwọn ràkúnmí wọ́n jùjọ máa lọ papọ̀ wọ́n jọ máa jẹko papọ̀ wọ́n jọ máa rìn papọ̀ wà ní márùn máa albakar àwọn ẹkùn àwọn yóògbé àwọn ẹkùn wọ́n sì máa lọ pẹ̀lú màálù wà bí arúgbó alẹ́gọ́nàm àwọn ìkọpò wọ́n sì máa lọ pẹ̀lú agótàn wàyẹ́lẹ̀ abùsìbìyàn bil ọmọ kéékèèké níbi tí ìfọ̀kànbalẹ̀ ó dé nígbàtí ìṣọ́lọ́padà jáde tán àwọn ọmọ kéékèèké wọ́n sì máa fi ejò

yóò ṣe kí ni yóò mọ parẹ́ mọ́ gbogbo tó bá lóró lára láwọn ọmọ kéèkì ó fi mọ́ mú ejò ó mọ̀ sí kí ni wọ́n máa fi ṣeré fàyẹ́m tuntun àríbá ẹ̀yìn náà sànà yóò wà lóòtọ́ bí 40 years tó mọ̀ ìtawà pa yóò tẹ̀sẹ̀ wá kú wàlìsọ́lẹ̀ alẹ́ wà kí alẹ́ ìlú mùsùlùmí àwọn mùsùlùmí àdíìsì kan nù o ṣe nínú àdíìsì mi nínú rìwáyà mi anábùwà muhammad sallallahu alaihi wasallam ẹ̀ẹ́dà kẹ́rìwáyà rẹ̀ lẹ́nu bukhari ó ní wà lẹ́dí nafsi bí yàdé anábì ni mo fi ẹ̀tẹ́ ìbẹ̀lẹ̀ rẹ̀ dúwà láyú ṣìkánlẹ̀ ayẹ́nzìlá fi kún ibn mariam ó ní ah, àwọn ọmọ ti súnmọ́ kí ẹ̀yìn sáré sọ̀kalẹ̀ sí láàrin hakaman adilan yóò sọ̀kalẹ̀ lẹ́ni tí ó wà mọ́ ṣèdájọ́ láàrin yín ní ìdájọ́ tí ò ní ní àbùsínú wàyá kírú sọ́lé wàyá kútùlù khinzir wàyá dọ̀ alharb nínú tó ṣùgbọ́n wàyádá alhar ọ̀rọ̀ ogun kò sógun mọ́ yóò kọgùn kúrò lẹ̀ wọ́yẹ fíìbùn náà anábì nígbà tí isa bá dé tó ṣe ogun iṣẹ́ rẹ̀ tán owó wà pọ̀ hátà aláyé kẹbàlù ahadun ó lẹ́bì kankan ní àwọn èèyàn gbò níbẹ̀ gbówó lọ́wọ́ lọ kí àdìsí yìí tán ó wá ń sọ báwọn èèyàn wákọ́rọ̀ ìṣí ìtọ̀n ó ní bó bá wù yín ẹ̀kẹ́ àyà tí mo fẹ́ ké yìí kẹ́ ẹ̀ lè di pé ọ̀rọ̀ tá ànábì sọ nípa ìpadàbọ̀ ìsáyì nípa báwọn èèyàn padà gbà yìí nípa pé ìfọkàn ìforíkalẹ̀ fún ọlọ́run orí yókù tí ó mọ níyì níjọ́ وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا ويوم القيامة يكون عليهم شهيدا أبو ريران وكيايا أجدين ó kí ayà láti ibi tú àdíìsì yẹn pẹ́sẹ́ àwọn èèyàn padà gbà síwájú kí ó tó kú ó náà láti rí náà àdíìsì orí jẹ́ ń túra wọn ọ̀kan tó lòlò àdìsà lẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam bákan náà lórí wáyà mi nínú kí lápé ìwáyà lẹ́nu dẹnu sọ́yìn Muslim èyí bá kí dẹnu Bukhari nínú kitabu iman babu nuzul Isa bin Maryam hakaman hakiman bi shari'ati nabiyina Muhammad sallallahu alayhi wa sallam nínú sọ́yìn Muslim alẹ́bùwà Muhammad sallallahu alayhi ìwáyà mi ó ní yóò wáyé lẹ́ni tí ó wà mọ́ ṣèdájọ́ fáwọn èèyàn pẹ̀lú òfin ànábì yóò jù wá lò fàlàyé sẹ́rànà sọ́lẹ̀ wàlàyé kùtùlánà lùkìndì wàlàyé dọ̀hánà lùjìbìyà wàlà tùtùrọ̀kánà lùkìláàs wàlà tùtùrọ̀kánà alùkìláàs fàlàyé sàárẹ̀yà wàlà tẹ̀lẹ̀abánà ṣàhánà ibi ọlọ́rẹ̀ Adọ́rin ni nígbà tó bá wá tó ṣiṣẹ́ lára tí ó ṣẹlẹ̀ táàkì ìkàṣíwájú tẹ́lẹ̀ ní pé wà látẹ̀fẹ̀ àbánà ṣàhánà

aláfúnwárí òdìdí àfà tẹ́tùmá ní ìjà yóò kó lẹ́sẹ́ gíní awájú ọlọ́run láti mọ̀ lọ sọ èyí tí ò lè sọ láyé kí ló ń jẹ́ àdébóríjì ráyé kí ló ń jẹ́ àlẹ́bí àforíjì tó wá ní pé kò lè sọ iwájú ọlọ́run láti lọ rí sọ a kò lè sọ àbí kò lè ṣe kíní kan ara tí sáńbọ̀ wá ṣe kíní àìsẹ̀ tí irú ní tẹ́ dìmú náà ara tí sábẹ́ ṣe kí ó bí akó gbẹ̀kú ilẹ̀ ọ̀rọ̀ ó níwà tí ò ní tàn ẹlẹ́yìn náà tún jẹ́ ọ̀tán ìyípa tó tẹ́ ìkísùrò náà àbí ìsìn ní ó yà bí òyìn tọ́ àwọn àdìsí wá pọ̀ lọ́lọ́kọ̀ òjò kan ẹja tún ọ̀rọ̀ míì tún wọlú ilé àmúwa ó ní yáń zílò ìsọ bínú mariam arábìn ìsọ mariam yóò sọ kalẹ̀ fẹ́ fayakutulu ní aw ya'tamir àbí kó ní yóò ṣe umra àbí ká anábì ní aw yajma'uhuma àbí àti umra àti hajji o méjèèjì ní ìṣàwò àti àti lára tí jésù bọ̀ àti láìjú ní pé yóò ṣe hajji yóò tún ṣe yóò tún ṣe umra àwọn àhàbíìsì ìjọmọ́ ó pọ̀ àbíìsì lè dábẹ́ kí ó gùn díẹ̀ àmẹ́ẹ̀dín kàfún wa àbíìsì ní gùn àwọn bí ọ̀rọ̀ alimọ̀sẹ́sì dajjal bó ti wá ni àbífi ẹgbẹ́ àbífi àbúrò mẹ́mọ̀ ni àbífi ẹgbẹ́ àbífi dajjal ni àwọn àbọ̀rọ̀bọ̀ wípé dajjal kò tí ò ní dé àfi mọ́kà àti mọ̀dínà yóò sá lọ yóò bọ̀ yóò lọ yóò bọ̀ tọ̀ muhammed sọlá tó bá wá di bẹ́ẹ̀ <clears throat> wà ìmáàmù sọ àwọn mùsùlùmí náà ti kéré láàyè kan ní Jerusalem níjọ́ náà ó ní wà ìmáàmù rọ́jùlù sọ́ọ̀lẹ̀ ó lẹ́ni tí ó ṣe ìmáàmù àwọn mùsùlùmí jọ náà ẹni èrè kan ni níbi ìgbáyà míì ó já mọ̀ pé màájí ni táwọn retí èyí ṣe màájí táwọn ṣíà màájí táwa mùsùlùmí retí fàbẹ̀ ìnáàmà ìmáàmù amẹ́bí láàrin ibi tí ìmáàmù ọba tí wọ́n fẹ́ kírun fún wọn ọdíta kọ́dàmà tó ti bọ́ síwájú yùsọ́lì bí ìmù ṣubha tó ń bẹ́ mẹ́ kírun àṣùbá àfáwọn èèyàn ibi nazala alayhim Isa ibn Maryam as-subh ó lákòókò ní Ìsá ọmọ Maryam náà ló lè kí àsìkò orun àṣùgbọ́n fàrájà adáìlìkan ìmá ó ní ìmáàmù ni ó wà fẹ́ bọ́ sẹ́yìn ní à Ìsá ló wọ́n wà máa ṣe ìmáàmù fún yánkùsù yámùsì kọ́rọ̀ lè yàtọ̀ kọ́dà mà Ìsá yìí sọ́lẹ̀ bí náà owó fẹ́ sátẹ́yìn pé kí Ìsá ó lè bọ́ wájú fókìrù fáwọn èèyàn fàyẹ́dàwò Ìsá yẹ́dàwò bẹ́yìn náà kàtìtẹ́ ثم يقول لا اي سوى ما سوى تقدم يوانا لي اوبو واجو فان فتقدم فصلي يواني اوبو واجو يوا لو ليد يوا فانها لك اقيمت فانها لك اقيمت يروتي وانتي وبدكي اقامه رẹ يوانا سبو فيصلي به فيصلي بهم امامهم امام وني او واكيم فوني ìjọ náà ìmáàmù náà yóò kírun fún wọn jọ náà ìkan náà wà fà tẹ́mọ̀ tó wá sí àwọn amú fáìdà tó dáyìí láàrin wọ́n lára pé ìsá ń padà bọ̀ èrí kan nílẹ̀ àti rí wọ́n ní ìbéèrè táwọn èèyàn máa ń béèrè kí ṣé yóò wá wá pé ànábì ọlọ́run ní ṣé yóò já ànábì mí ní ọ ní ọ ó ti kílẹ̀ pẹ̀lú

ilẹ̀kùn bá sì àwọn èèyàn ti bẹ̀rẹ̀ làwọn mùsùlùmí lọ sápamọ́ sí ni dàjálù bẹ tún da gbogbo òlú sọ orí dàjálù yìí máa wù sàbò wù ní alfi yahudi àwọn bíi seventy yehudi yahudi tó ti jọ́ta ìsá àwọn náà ni wọ́n mọ̀ tẹ̀lé dàjálù lẹ́yìn ó yà bí òye kúlù mùdù sẹ́yìn mọ̀hálà wọ́sáàt á ní gbogbo wọn ni wọ́n sì mú ìdàlá níjọ́ náà tọ́bẹ̀ jagun pẹ̀lú dàjálù àwọn olóòjìlẹ̀ lágagun àwọn mùsùlùmí àwọn màdíyàtà mùsùlùmí lọ́nà ẹ̀yìn sáàtì níbi ìrìwáyà míì torí ọjọ́ tí ń lọ àtìlẹ́yìn tí lọ́wọ́ obìnrin náà níbi ìrìwáyà míì bí ìsá ó ti ṣe sọ kalẹ̀ ah, la ilaha illallah ẹja mọ̀ lọ́nà mọ́ ọ̀rọ̀ nínú aláì alìtọ̀ bàbá ti pé ìsá tó wà ti dàjálù wáyé ọmọ báyìí fàídà náà bọ́rọ̀ ilé yìí dàjálù tí dàjálù wá bojú gan ni ìsá níbi ìwáyà kan ní ìpàdé sílẹ̀kùn ìsá a ní fàílà lọ́wọ́rọ̀ ilé yìí dajjal kéèkéé tí dajjal bá fojú kan ríṣà anábì ní zaaba yóò wà mọ́ yọ́ kàmá yẹ̀ zúbò lè mínú òfìlmá ì gẹ́gẹ́ bí iyọ̀ tí ma yọ́ sínú omi wàyẹ̀ ní kùhárì bá yóò wá jẹ́ yẹ́yẹ̀ padà pé kó wò ó wàyẹ̀kúlù ìsá wọ́n ní ìsá ní wà fọ̀wù pé ìnàlì fi ka bọ́rùbá láńtẹ̀sùbíkọ ní ibi ha fayudiriku inda bábi lùdí sharqi fayẹ̀kútúlù fayazimu lọ́wọ́ yahud wọ́n ní ìsá wà súnmọ́ ìsá yà ah, ìdáwọ́ mi níbi ìwáyà kan ìjà tó wẹ́ lọ́ọ̀ ni ìwọ náà ni ìjà yìí gbọ́dọ̀ mú ẹ̀jẹ̀ rẹ yóò tí kò ní dàbáàbì lùdí wọ́n sọ pé ó dáa ní àkílẹ̀ mọ́ ìpínlẹ̀ ààrẹ wọ̀ bìkan báàbù ìyẹn tu lẹ́nu ọ̀nà ńbẹ̀ ọ̀nà bí ẹ̀ bá fẹ́ wọ bìkan ibodò àbí kílẹ̀ sí ẹnubodè o àdúgbò kan náà ń pè ní lùdì wọ́n lẹ́nu bẹ̀ ó ní ẹyin sáwọ́ ká dàjà lìmọ́ ibẹ̀ náà ni yóò ti sa fàyà kò tó lò yóò bá pa wọ́n ní pípa tí ẹyin sábà pa fàyà azimullahu yahud ọlọ́run ọba yóò wá dójú ti àwọn yahud فلا يبقى شيء مما خلق الله يتوارى به يهودي إلا أنطق الله ذلك الشيء wọ́n ní kò wá sí ìkẹ̀kẹ́ ní gbogbo ẹ̀dọ́ ọlọ́run tí àwọn ìyàwó ní 70,000 yìí tó bá ń sápa mẹ́tí ẹ̀ wọ́n ti pọ̀ gáwà ẹ̀ eh, wọ́n ti pọ̀ lórí wa tí wọ́n àtẹ́kọ́wọ́ gbòhun wọ́n láwọn nǹkan náà ọlọ́run ọbó sì nìkan mọ̀ sọ̀rọ̀ láhájàr kò bá àjọ́tùbá wálá ṣájàr kò bá àjẹ́bí wálá háì kò bá àjẹ́ tẹ́ǹtà bí wọ́n gbà wálá dáàbà kò bá àjẹ́ ẹranko ilẹ̀ alẹ́gbàrúkọ̀dà àbí jígbàrúkọ̀dà fa innaha min shajarihim torí pé jí wọn ni láàtẹ́ ń tẹ́kù oníkẹ́ni oníṣọ́rọ̀ àmọ́ àwọn nǹkan tó kù illa qal àti káwọn sọ pé ya abdullahi muslim ìrẹ́ musulmi ada yahudi yahudi rẹ̀ ó ń bẹ̀rẹ̀ yìí sàkọmọ́sára mi ta'ala faqtulu wà pàkàràmbà ní rẹ̀ wọ́ ẹ̀yìn mi yẹ̀wúrí sá wàrá ì yẹ̀wúdí yóò tààlà sàpòtòrò máa bọ̀ wá ṣe kí ni pàpà gbogbo àwọn tá a bá ní àdìsí rẹ̀ láwọn àdìsí ọlọ́kan kò jọ kan kí gbogbo ẹ̀yìn ṣe kí ni tó lálàáfíà tó sì rí ìjòkó anábùwà Muhammad sallallahu alaihi wasallam àdìsí eré ìtàn kéyìn náà ó tún wá lọ́sàlẹ̀ bẹ́ẹ̀ abájẹ́ ní aká ogun ẹ̀tọ́ sẹ́ni pé ilé obì máa kàn mọ́ ká lọ ni alábí aláàjì rẹ̀ mọ́ ló bá wọn jẹ́mọ́ àdìsí ni éṣe mẹ́wàá kìí ṣe ogún kìí ṣe tátì kìí ṣe fọ́tì kìí ṣe fífì kìí ṣe síkì kìí ṣe sẹ́fùtì ẹwọ́n tí wọ́n kọ́ àwọn àṣàrù sí kìí tún ṣe hundred láwọn ọ̀rọ̀ tó ń rinlẹ̀ dójú àìmẹ́bí àtàbà wọn sọ̀hábà rẹ̀ jẹ́mọ́ eléyìí ó jẹ́ kínú báyìí àtìlẹ́yìn inú alùkùrán àtìlẹ́yìn tọ́ ṣẹ́rítàdì ìdìbá ti wá ń lé ní ogún ọgbọ̀n ogójì ó ti di mùtàwátìrù tó bá ti wá di mùtàwátìrù ó ti di kọ̀tẹ̀ iyo subut ó ti di pé rírin lẹ́rẹ̀ ẹ gbọ́dọ̀ níyè méjì sí mọ́ táàdì ìdìbá ti ń di pé ẹ̀yìn ogún ti ń gbà kódà ara àwọn tó gbà pé akọ́lùlà adàdì fún mùtàwátìrù ó lè mẹ́wàá péré pé tí yà mẹ́wàá bá ilé ti gbà ó ti eléyìí wá lérí yà mẹ́wàá so bọ́ọ̀lù kùránì ṣe jẹ́ kọ̀tì iyù ṣùgbùtì yẹn pẹ̀lú báwọn ayà rẹ̀ àwọn tí wọ́n pọ̀ ni wọ́n gbà wáyìí àbí ọ̀rọ̀ nùzúlù ìṣá kọ̀tì iyù ṣùgbùtì torí pé àwọn tí wọ́n jẹ́ gbà wá rẹ̀ wọ́n pọ̀ bí irú àwọn tó ń gba ayà lùkùránì kọ̀ọ̀kan wáyìí ṣe kínú bí wọ́n ṣe pọ̀ bí wọ́n ṣe pọ̀ ló náà ṣe pọ̀ so ìtí àkùrá díjì jí ń di kọ̀tù eyín ṣùgbùtì nínú mímọ̀ orí torí báwọn tí wọ́n gbánú àwọn sàábé àwọn táwọn náà tún kọ́nú àwọn tárì wọ́n pọ̀ kọjá káníyè méjì ó yà bára bí oríjọ wọn ó sì lè ọ̀rọ̀ pé ẹ̀kọ́ oṣù láwọn táwọn ó lè tún ní ẹ́ẹ́ ó gbá bí ti jẹ́gbẹ́ kùrá ní ó ti ní kẹ̀kọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ níbẹ̀ má gbàgbé bí táwọn ará fi jọ ara wọn láyò níbi kínú ṣùgbùt ìkọ́jẹ́ kọ̀tù eyín ṣùgbùt ìkẹ́jẹ́ kọ̀tù eyín àṣọ fọ́dílù kọ́ tètè yá fara rẹ̀ balẹ̀ àmọ́ pípọ̀ tí ìsìnkú ti jẹ́ lọ àdí ọ̀rọ̀ nùzúlù ìṣà kọ̀tẹ̀ iyó asubúùtì tó ìjẹ́ kọ̀tẹ̀ iyó subúùtì ó wá jẹ́ káwà fún ìpanupọ̀ lórí رحمه الله وأجمعت الأمة على ما تضمنه الحديث المتواتر من أن عيسى بالسماء حي أولى الأمة أولى الأمة wọ́n panukọ̀ lórí pé táwọn àdíjì ní kó sínú ike ìsá ìbẹ̀nisọ́nà haì láláyè wà annahu yanzil àtútẹ́ yóò sọ̀kalẹ̀ fi ákìrí zaman ní òpin ayé fàyẹ́kútó lórí khinzir yóò máa pẹlẹ́dẹ̀ wàyẹ́kìrì sọ́lì yóò máa wó agbẹ́rẹ̀mù wàyẹ́kùtùnú dajjal yóò máa pa dajjal wàyòfin ìdọ́lá adé justice yóò jẹ́ kó kárí orílẹ̀ ara tí bọ̀ wá sí ni ẹ̀dàkùn àbòsí gbàlà bí ò gbalẹ̀ ẹ̀dàkùn yóò gbalẹ̀ yẹ ni tí ó kàkúnlẹ̀ ìṣà ni wàyó sí irú hádì ilmìlà ìlànà yìí yóò gbé jáde nílata muhammad ìlànà mẹ́bùwa muhammad wàyà hujjulbeita yóò ṣe hajji ilẹ̀ ọlọ́wọ́ ọba wàyà àtẹ́mìr yóò sì ṣe ọmọra tàbí sọ́ntàwí ibn àtìyà lọ́rẹ̀ ìwọ̀n alìmọ̀hárọ̀rọ̀ wàjíz ọba ń bẹ̀

yàrá ẹ̀rẹ́ gbé ọgbẹ̀ lọ sánmọ̀ sánmọ̀ èwo oná bóò ló ṣe gùn inú bo ló wọ̀ ọ̀nà ẹ̀bẹ̀dà kò ṣe jíun jọmọ́ kò bá làákà ìmú lọ́dọ̀ àfàlà sífà wà ní máa láyé ìgbà àtàwọn múlì ìdí àwọn múlì ìdí tí mo pe ẹ̀yọ́ ti yá wọn sá àwọn tó mọ̀ àwọn àti ní múlì ìdí ẹ múrí ìdí ọ̀ṣẹ́ oúnjẹ mímọ̀ láyọ̀ ọ̀tàdóbi kìláàfì nínú àwọn ẹni tó ṣe pé báwọn bá ya pánú ọ̀rọ̀ tẹ́lẹ̀ àíkọ̀rọ̀ wọn fún torí gbogbo tálùkù á nínú àkòtí ìdọ́gbàgbọ́ ẹ̀yìn ẹkẹ́ fún wọn pé ìṣá ọkàn lóyún rẹ̀ láìní bàbá wọn tàkù fàlásíbò gbà àwọn fàlásíbò àwọn tẹ́kí wọ́n gbà ẹ̀yìn ẹsọ fún wọn ike ìṣá ibi tí wọ́n bí ń dọ́wọ́ bí ní ti sọ̀rọ̀ ó tẹ́kí ẹ̀yìn ẹsọ fún wọn báwọn àwàrí yìí lọ́nà àlùkùránì wọ́n ní kí nǹkan mọ́ sọ̀kalẹ̀ láti jẹun ọlọ́dún sọ̀kalẹ̀ ó tàkù so òun náà náà ṣe dá ilé yìí náà torí pé kò make sense sí wọn kò make sense wàkọ̀dì ní akọ́dá ìjímá olóòmọ́ aláàánáwó yánzè aláwọ̀ àlúmọ̀ ìsì panupọ̀ pé ẹyí sáwọ́sọ̀ kalẹ̀ wà yá kùmù bí i ànábì yóò ti fi ṣèdájọ́ al-muhammadiyya wa laysa yanzilu bi shari'atin mustaqilla kéde pé yóò sọ̀kalẹ̀ pẹ̀lú òfin mi inda nuzuli nígbà tí ó bá sọ̀kalẹ̀ minas sama láti sọmọ wa in kanat an-nubuwwatu qa'imatan bihi wa huwa muttasifun biha wọ́n ní ìjà ànábì ara rẹ̀ kú o mọ́tò ní kí ìjà ànábì ra ṣe kí ni torí ara tó ń dàrúmọ́ lọ́rùn pé aláìmọ̀ nílá náà bí yà bá dì ọ̀dá nǹkan mọ̀ ní èyí sọ́wọ́ wà lẹ́yà ànábì òṣèkínú ó wá dájú ànábì ni ó wá tíwájú dání ẹ̀yìn ẹ̀yíta níta níwá lànẹ́gbà Muhammad wà kéèké tuntun ẹ̀yíta ò ṣe ànábì tuntun so ànábì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ náà ni kò jẹ́ tuntun so lánàbí yà bá dídá ànábì wí kò ṣojú ìrìnlọ́mọ́ kò dàrú ó yà ويتسلم الأمر من المهدي ويكون المهدي من أصحابه وأتباعه كسائر أصحاب المهدي جماعة báwọn àfáà tí wọ́n ń kó ọ̀rọ̀ wá nù alimamu Nawawi rahimahullah ani qala alqadi rahimahullah alqadi Iyas rahimahullah ta'ala wani nuzulu Isa wa qatluhu dajjala haqqun wa sahih inda ahli sunna lil ahadith sahiha fi dhalika wa laysa bil aql wala bil shar' ma yubtilu fawajaba ithbatuhu wa ankara dhalika ba'd al mu'tazilah wal jahmiyah wa man wafaqahum wa za'am anna hadhihi al ahadith mardudatun bi qawlihi ta'ala wa khatama an nabiyyin wa qali qawli sallallahu alayhi wa sallam la nabiyya ba'di وبإجماع المسلمين أنه لا نبي بعد نبينا محمد وأن شريعته مؤبدة إلى يوم القيامة لا تنسخ وهذا استدلال فاسد أن يتري به لأنه ليس المراد بنزول عيسى أنه ينزل نبيا بشارع ينسخ شرعنا يا بيوي ولا في هذه الأحاديث ولا في غيرها شيء من هذا بل صحت هذه الأحاديث أحاديث أنه ينزل حكما مقسطا بحكم شرعنا ويحيي من أمور شرعنا ما هجره الله جماعة ما هو أفاك ابن تيمية سو أقول أفاك أما أنا مقرر ما هو أفاك بأفاك نقول له ó ṣe kínú jẹmọ́ ọkọ̀ ọ̀dún kí a tún wá rí nínú àwọn àfáà tí wọ́n tún wá mú wá àfáà kan bẹ súfì ni

àbúdábẹ̀ kò dá agbọ̀rọ̀ tí ó gbé sálẹ̀ mo mo ti wọ́n sí a inú wọn mọ̀ tí wọ́n kò ní sì rí wọn tọ́ra yìí ọ̀rọ̀ tọ́ra àwọn àfáwọn agbọ̀rọ̀ jẹ́ kí wọ́n rìn nítorí yẹn máa ń kọ́ àwọn pípa káàkiri ọ̀nà sábà àwọn pípa yìí máa ń jẹ́ kí nǹkan ọgbọ́n tẹ́lá sọ ọ̀rọ̀ bá tún bẹ̀rẹ̀ kó jọ sí ìkan ó ti mọ̀ sọ̀rọ̀ ẹ lọ ayé ọ̀kan amẹ́jìmọ́ wa toró bùkátà sí pé kájẹ́ káwọn náà kan báàbá tiẹ̀ ní tí àmọ́ kan bí ti gbọ́ báyìí sọ́jọ́ kínú. Lórí òní bá ń ju ogun tó fà yìí, lórí òní bá ń jùlẹ̀ rẹ̀. Èyí bẹ́ẹ̀ máa ń lo rírà. Alhamdulillah, mo ti rí. Mo ti rí. ọgbọ́n ti mọ́ ti fi káwọn kọ́ Torí pé kùbúrì ni. Sọ́rí gbogbo ọ̀nlọ́bẹ̀ sàdé wọn lọ sí gbogbo báyìí nínú àwọn àfá àwọn tó ń sáfí ọ̀rẹ̀ yìí àwọn ilé wọn àjẹ́ ká ṣúra gbádùn ọ̀ṣìmọ̀ ọlọ́wọ́ àfá ṣúná òye wọn gbádùn ọlọ́dí ìṣàánú wọn náà wọn nímọ̀ pàhàbí ọdún kí wọn nímọ̀ pàhàbí gbogbo ọba wọn pọ̀ ọgbùn máa rí kọ́ńtàrí ọ̀pọ̀ báwọn ṣe pé iṣẹ́ táwọn máa ń ṣe ni so òun bá àtìkù mọ́rí débi ọ̀rọ̀ ìṣà ní àkọlẹ̀ وتابعيه وأتباعه والأئمة العلماء من سائر المذاهب على مر الزمان إلى وقتنا هذا وقد تواتر هذا تواترا لا شك فيه بحيث لا يصح أن ينكره إلا لجهلة الأغبياء بجمع الله gùmárì gùmárì gùmárì àbáyí ó ní ó láwọn ẹ̀rí ti wá ó àwọn àfà àwọn àìmọ̀ àwọn onímímọ̀ wọ́n ti fi ó ní wàkọ́lítà wá dárò àádá ó lọ́rọ̀ ya wá ka tàwà túrọ ní yí yanturu ṣe pé kò sí è méjì ibi kí ìṣà paràwọ̀ ó ní bí haisu ó ló yanjú nínú islamu débi pé láyẹ̀ síṣù ayùn kírọ̀wú kò ko kò ìlàlìjà àlátù àyàfi àwọn aláìmọ̀kan ni ó takò alẹ́ ábíbì yáàkù àwọn òpònú tán fọ́ èmi kan òun wọ́n lè mọ̀ bú yí ń sọ̀rọ̀ yìí nìtù gùmọ́rí àfáà yìí ni gùmọ́rí àfáà yìí ni àfáà yìí ní gùmẹ́rí ó lẹ́dì àwọn ẹ̀kọ́ ò ní tako ìkàràbọ̀ jésù ìlàlìgbára látú alẹ̀ agbòdìyàhù àyàfà àwọn aláìmọ̀kan àti àwọn oníkàlùkọ́dìyàníyà kọ́dìyàníyà ẹgbẹ́ bí àwọn kọ̀dìyàníyà àwọn làwọn kẹ́yìn pè ní ahmadiyya àwọn ni àwọn àdíjì tó wà ń sọ àmọ́ táwọn ṣe jù wọn àwọn òdàbí àwọn aláìmọ̀kan yìí ìwọ̀n bá láì mọ̀tẹ́ làwọn náà tó lọ padà kákó padà bọ́ ìṣá àwọn ìwà kákó àdìsì ẹ̀wọ́n ní lóòótọ́ yẹ́nsílù ìṣá àdìsì lọ́nà àdúrà wọ́n ní ṣùgbọ́n kì í ṣe ìṣá sòsí pé ìtumọ̀ ọ̀rọ̀ ni pé yẹ́nsílù mísílù ìṣá irú ìṣá tó ṣe kí irú ìṣá bò ìwúrú lẹ́ ń darú lọ láì kí ni jẹ́ irú ìṣá bò Mirza Gulam Ahmad náà ń pè ní ànábì tó dọ́gbà pé ní sílù ẹyí sá ń bọ̀ wánu ó yà bí wọ́n ni wà máa ń nà á ó àti tó bá tẹ̀lé ìlànà àwọn kọ̀dìyàníyà ni wọ́n nítorí pé ọ̀rọ̀ yíṣẹ́ padà bọ̀ yìí wọ́n gbá wá nítorí ìjàmọ̀ pẹ̀lú àwọn túrùkì àwọn èèyàn tó pọ̀ àìjàmọ̀ káwọn náà tó gbá wá látọ̀dù èèyàn tó pọ̀ haptafta kọ́rọ̀ fi kú tóbi súnà wọ́n tó fi adìtọ́rọ̀ nírinlẹ̀ nínú àwọn tíra tó kú àbíjì wa alẹ́ ti wọ́n sọ láwọn tíra tó gbọ́dọ̀ wa tàwátùrọ̀ ó wá lọ́pọ̀ yanturu ní wíwá tó yẹ pé bìtàlá kìjìlín anjilin táwọn generation kan gbà láti ọ̀dọ̀ àwọn so from generation to generation lọ̀rọ̀ yìí lóòótọ́ lẹ́yìn lẹ́yìn àwọn ẹlòmíì tí wọ́n ń ṣe kọ̀dìyàníyà tí wọ́n ń ṣe mùtẹ́sílà tán ṣe jàmíyà àwọn náà padà forí pátá tí ká mọ́ sọ bí àwọn àrọ̀ṣìdù ìdọ́nà àfà bẹ́ẹ̀bẹ́ẹ̀ láwọn tẹ́tẹ́ àwọn ìsìnkú tó náà wáyé yóò lọ́kú gbogbo ọ̀nà wáyé yóò lọ́kú gbogbo àtọwáyé ayé rẹ̀ àtọ́kú o kí tó tí lọ́rẹ̀ ẹ̀jẹ̀ tó tó báwọn ti ní ẹjọ́ túbọ̀ mo tún yẹ sọ̀kalẹ̀ sí ẹ̀ jẹ́ fún òkè ní ti ń bọ̀ látọ̀rọ̀ àwọn afá mo ti sọ̀kalẹ̀ síbi ẹjọ́ sọ̀kalẹ̀ mo lára ṣe Adam rahimahullah nínú tíra wọn tí ẹgbọ́n kò lè àwọn alákan pè mí àbáwọn pè wọ́n sì gbọ́n lò mí lẹ́jẹ̀ díẹ̀ jọ náà tí wọ́n ní ọkọ̀dà láwọn àwọn ọmọ tó jù mí lọ rárá èmi yìí ti ṣàdúrà jọ́nà pé àwọn ọmọ wọn ọlọ́run ṣàánú ẹ̀ tí wọ́n ń sàmì àbẹ́yìn ló bẹ̀rẹ̀ mọ́ níwọ̀n ju ọlọ́run

wọ́n ti yọ kọ́là ṣe wọ́n ti mújú wa wọ́n tẹ́rù pé jámọ́ òun wà tẹ̀rìtì rabi àti tẹ̀sí ayé ẹ̀kọ́ tọ́ ilé náà wádẹ́rù lọ́pọ̀ síbẹ̀ wọ́n wá sàlàyé wádẹ́rù jámọ́ jámọ́ jámọ́ gbogbo ẹ̀ tán mélòó lẹ̀ so retí èsì lórí alákùnlé kọ́dọ̀ mú tíra yìí wọ́n wá ń sọ̀rọ̀ ń pa wọ́n ní títàn ayé. a ní wà nínú alamẹ́ ti faná ìdòlìyà nínú àwọn àpẹẹrẹ pé ayé yóò tàn wà kúrò bí sáà sáà bá fúlẹ̀ tó àti pé àkókò òpin ayé ṣe gíní ó ti súnmọ́ àyẹ́lìgbà làbójú ṣe yídà wà ní àmọ́ bàtà wà àyẹ́bí ni alùpùpá àtòrò àtòrò وقلة الرجال حتى يكون لخمسين امرأة رجل واحد ألا تاني كثرة الفتن يكون القائد فيها خيرا من القائم والقائم خيرا من الماشي والماشي خيرا من الساعي ẹlẹ́ẹ̀kàrún duhurul mahdi wọ́n ní mahdi ó jáde min ali bayti rasulillah yusamma ahmad bin abdullah aw muhammad bin abdullah yamla al-ardh adlan ba'da an mul'at dawra wa ya'ti ba'dahu dajjal wa ilayhi mahdi dajjal wo wa wa thumma yanziru isa wa ni isa wa jikini wa alẹ́rí yẹ̀dá olóhìyà èyí tí ó pèrè ní ọlọ́wọ́ ọba wà yóò háwìlù yóò tún wá máa gbìyànjú àyíkúsínà náà pẹ́kọ́ wọn kó bí sínà bá àwọn èèyàn àdá pẹ̀lú àwọn tí ó máa ṣe táwọn ìbá sábà wọ́n lẹ́lẹ́kẹ̀ẹ́jẹ nínú àwọn táwọn ti omi sísọ̀kalẹ̀ ìsà àsìná àwùjú sísọ̀kalẹ̀ ìsà ní àsìkò tí títí ń bẹ ń bú àfá títí ń bẹ lórí ilẹ̀ ẹnitọ̀ lìyàkùtùlà ìsá kí ló wá ṣe kí ni yóò wá ṣe wọ́n ni lìyàkùtùlà yóò wá pa dàgbà wàyùká sí asọ́lì yóò dẹ̀lẹ́ wá mọ́ wú so tẹ́bá ti ń fà ẹ̀dàkùn ẹja mọ̀ pé nínú àwọn ẹgbẹ́ bíbí ti ẹ̀yẹ́ ń bí ọ̀rọ̀ náà oníṣẹ́ Adam rahimahullahu rahmatan a àṣẹ àà bákan náà nínú àwọn àfà tí wọ́n sọ̀rọ̀ yìí tí ọ̀rọ̀ yìí sì rinlẹ̀ láti ọ̀dọ̀ wọn ọ̀kan tún ni àbáwà àgbà tọ́rọ àti ma wọn mọ kí wọ́n mọ tako gbogbo irú àwọn kan báyìí wọ́n wọ́n bá àfá kan mo fẹ́ fi ṣe kínú mo fẹ́ fi parí ọ̀rọ̀ ìpadàbọ̀ wá ìṣà ìjẹ́tara àfá náà táàmọ́ oó wá sọ táàmọ́ oó ṣe wọ́n àfá àfá àwọn oníṣúfì àfá àwọn oníkíni o ó náà lẹ́ẹ̀tọ́ pẹ̀lú Sheikh Alhaj Ibrahim ibn Sheikh Alhaj Abdullah Al-Kawlakhi Sheikh Ibrahim Inyas ọmọ kan nínú dára fáwọn tá a ṣe mú máa lélẹ̀ àbá ṣe kan tó ń ibrahim àwọn sọ̀rọ̀ náà rẹ̀ lọ́rí wọn inú kí mo pé nínú tíra yìí nígbà wọn náà tún gbé ọ̀tẹ́ lé orin wọn wá àwọn náà mọ̀ tún fi ilẹ̀ pé jésù jẹ́ kí ni o jésù jẹ́ kí lọ́rọ̀ ilé gíní ẹ̀rọ ọgbà yóò fọ́ o ah ṣe Ibrahim sọ bẹ́ẹ̀ o n kò dé àní ọlọ́rin mo ti bá kọ̀ síra ó jà try lọ́rọ̀ ewo nu àdàwàwín asik lọ́rọ̀ ewo bẹ̀ àbí máa ọ̀ka ni nǹkan nǹkan nǹkan kó lọ jẹ́ àfihàn náà ṣe kí lọ́sẹ̀ ẹ̀sọ́ lọ́la ń mẹ́rin sọ́ra a lè ra a lè tún a lè tún jáde tó ń bá àwọn àfáà nínú àwọn náà sọ ẹ dákun jẹ́ bá wọ́n tún bèèrè wọ́n sọ pé lórí ẹni ló pè wọlé jọ́nà ní pé ah, àwọn àfáà àgbàmọ́ ní àwọn ni wọ́n mọ̀ sọ pé Jésù ṣe kínú ṣe ṣe kádàmọ̀ náà bóòrò àwọn tí wọ́n bẹ́ jẹ́ ní ní ni àbí kúrò nínú àwọn àfáà gumari eh, àwọn mílẹ̀ máa mọ̀ ẹnu wọn àwọn tó bá dị ń kátírà díẹ̀ díẹ̀ nu wọn àwọn tó bá lè dìfẹ́ǹdì ọ̀rọ̀ kùbùrí yàdáda wọ́n lè lọ láì mọ́ gbọ́dọ̀ gumari kọjá àtàwọn káwùsà rẹ̀ tọ̀ Gùmárì òun náà tún sọ àti káwùrọ̀ rẹ̀ jáde ṣé àbá àzàmọ́ nílò òun náà ní àbáfà tó yẹ kí ni tọ̀ ẹ bá ti wọ́n kọ̀ dẹ́mu àwọn àfiwọ́ ṣẹ́rá nìna báyìí kéjú kan gé kíní wá ni mo kẹ́jú kan fáyà wọn fáyà náà ah, kúrò àyè lè wo tán wàláhì tàlá ìsọmọdìlá kúrẹ̀ tí gbórí náà tán ti fílẹ̀ kíní rẹ̀ kan rí ládùúgbò tí wọ́n bì ní ó ti ń bú àwọn fáyà kò ilé tí mo rí yìí ìṣe bí ó mú ta ní subhanallah táwọn fáyà ló wá di báyìí ẹ

káàkiri a kọ́ àwọn ìrújú mi jáde kò ní jẹ́ pé díẹ̀ làwọn kan sọ̀rọ̀ lé lórí nígbà kọ́ àwọn ìrújú wọn jáde ẹ ó ṣeé ṣe ó lè má jẹ ó lè má pẹ́sẹ̀ nì ó ṣeé ṣe ó ṣẹ̀ṣẹ̀ fi mọ̀ káwa ṣe wà máa wà rádú alẹ́ ìhà àwọn àti àwọn èsì lórí adolúwa wa lèmọ́ nìyí wà kọ́rọ̀ nìyí wà ìdí wà fọ́lẹ̀ ayé jídára wà ìyá àkọ́mọ̀ ó sàlékún àlùbáríkà wa wà ámàlà mutaqabbala ó ṣe iṣẹ́ wa níṣẹ́ ìjọba wà ṣùfà àmì kulli dá kó dẹ̀ jẹ́ ká rí mọ̀sán kúrò ní gbogbo àwọn ètí máa ń jẹ́ àìsàn. ẹja gba ìpèjẹ náà. Wa alaikumus salam wa rahmatullah. Ẹ̀yà ó lọ. Náà. Àmì àtẹ̀yìn náà sí ìbéèrè kan kò lẹ́yìn ìbéèrè náà bọ̀ ẹjọ́ tí ní ọba kàkùrá sí ọba pé ọba fi ọ ní nǹkan tí kò ṣàrà ràgbò kò ń ṣẹ̀ṣẹ̀. kò tí yé mi ìyẹn bá fún ẹ̀lẹ́kùn. Ah. tó bá kàkùrá ní tó bá kà tó bá yege máa fọ ní nǹkan báyìí. àkòsá burú bẹ́ẹ̀ yẹn fún ìyẹn tó yẹ ẹ̀kọ́ lè jẹ ní ẹ̀lòjì dáadáa ni. mo ń wo fóònù kan lọ́wọ́ mi báyìí iphone twelve pro max. ẹ bá sọ fún Jamiu Adékúnwà tó bá ka fáṣí àkọsílẹ̀sì wí máa fún ní iPhone twelve pro max <laughs> pẹ̀lú àdéhùn. Pẹ̀lú tẹ̀sí wí di ní o. Bẹ́ẹ̀ sẹ́kọ́ndì. Ó ṣe àdé fún dìgbé kó má bàjẹ́ lọ́sì kó tẹ̀ kó tirẹ̀ lọ́ dání. Ah, Yorùbá. <laughs> ẹjọ́ bá sọ gbogbo ọbẹ̀ ọjọ́ ìgbọ́ ọmọ sí ìsọ yìí mo prọ́kìtẹ̀ tó bá kapa tẹ̀ pẹ̀lú tẹ̀sí mi àìkú first rumor tó wà lẹ̀. aláhùn mùsàn ìdákùnmọ́lá kó ọlọ́kùn sáà wà lókè ní ìlú ọ̀rọ̀ náà. Na'am, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa jazakumullahu khairan. Wa antum ẹ̀rọ tá a kó gbọ́n ẹgbẹ́ náà bá dẹ́ ìmọ̀ tẹ́lú pẹ̀lú pàpọ̀ olùwà àwọn tó ń bẹ́ sí ẹgbẹ́ bí òbí àwọn tó ń tẹ́ àwọn ọmọ sí ẹ̀kọ́ bí agbègbè ẹgbẹ́rẹ́ pẹ́tẹ́tẹ́ ọmọ ìdílé àtúntò tó fi ìlú sí òun ní ẹgbẹ́ pàṣẹ ìtàwọn ènìyàn láti ìpìlẹ̀ sí ìfún ọlọ́run balẹ̀ ìjọba Àmín. Àmín. Ọlọ́run bá tẹ̀. Àmín àtẹ̀wọ́n náà ti dá fún láàfin. Ẹ jẹ́ àtúgbà tẹ̀lé mi ìtàlọ́wọ́ sọ ilẹ̀ sùn. Náà. Àgbọ̀nṣẹ́ wo ẹjọ́ àti kọ́lù ìtẹ̀lé mi yàn. Ẹjọ́ bá lóòkì nìyẹn. Náà. alaikum. Wa alaikumus salam wa rahmatullah. Ẹ̀ka lẹ́ka. Ẹ̀ka lẹ́ka o ẹ̀ẹ́ta ẹ̀kú ẹ̀kú iṣẹ́ náà. alhamdulilayi ọdún gbajúgbajà fún wa. àmín àmín àmín. ọdún gbajúgbajà fún wa. àmín àmín àmín.

Yàrá ìjọba. Wa alaikumus salam wa rahmatullah. Ẹkú ètò. Adúgbò bọ́lọ̀ sà. Ọlọ́run kò bá san ilé ẹ̀sán lórí. Àmín àtẹ́yìn náà. Ọlọ́run kò bá kún ní lápá lórí dáadáa. Àmín àtẹ́yìn náà. Hmm. A rí pé Rùsáàsì àbí àwọn alájà yìí, wọ́n ń pẹpẹlẹ mọ̀ pé jésù padà wá kò padà wá ah. wọ́n sì jọ pé yé wa nínú àwọn ọ̀rọ̀ wọn yìí pé divine knowledge làwọn ní nínú bible hmm. ìṣe nínú quran hmm. mùsùlùmí sì là wà kùránì làwọn tẹ̀lé